kò má dá kẹ́ra máa wọ́n mọ̀ o kò má dá bẹ̀dá lówó tó lọ́lá o. tó lọ́lá tí ò lọ́mọ láyé àwòmọ́ lásán ní gbogbo ẹ̀ o elédùwà máa jẹ ń bẹ̀bẹ̀ kí n torí torí àìmásí kó máa máa ní fún mi lọ́mọ ayọ̀. kí la fẹ́ fọmọwé rán láyé yìí kò sí òkèlè tí ó wí o kò lè dẹ́rù gbọ̀nà fún mọ́ ó lọ́wọ́ ó gbogbo kò lọ́mọ a lè fi wé ẹni wáyé tí o ní ohun gbogbo náà ni ọ́. babu ní ilẹ̀ yìí ọmọ àwí fún ní gbọ́ ọmọ ẹni níṣe léde ní bá ò sí nílẹ̀ bínú bá kú àfẹ̀rù gbòójú bọ́gẹ̀rẹ̀ kú wà kú. alájẹ èmi á má jẹ́ mo mú. ọkọ̀ olúdé àmúlò àrà olè o. àrà olè o bàbá olè o. adé adé ọ̀nà. balẹ̀ ọ̀rẹ́ ẹrù rẹ̀. arábìnrin ajẹ́ ni ọ́. èyí sàjẹ́.

ẹ tó mú mẹ́mí. sọ kàmí kàmí. ojú tì mí. sọ èmi mo mú mu balẹ̀ o kò kì í o èmi mo mú. bàjẹ́ ọkùnrin takuntakun. èyí ò gbọ́dọ̀ sí jáde nù mí káà mọ̀ lè mú fún yìí. Ah, akẹ́kọ̀ọ́ kọ́kọ́ lọ́rọ̀ gbọ́ tọ́lọ́rọ̀ bá gbọ́ tọ́lọ́rọ̀ fẹ́ sẹ́ ah, ah. nínú ìlú yìí èmi mo mú balẹ̀ mi mo mú. nǹkan mẹ́ta sì ni o lẹ́bi mọ̀ pé àjẹ́ ni àjẹ́ ni àjẹ́ ni mo ti wà. tẹ́ bá wo ojú ẹ̀ ojú ẹ̀ ẹ ti grind ẹ kojú ẹ ẹ kojú ẹ ohun jọ ohun jọ balẹ̀ tàbá tún wà wò ẹ̀kejì ẹ̀wẹ̀ olólùgbò ńlá kan olólùgbò ńlá kan bí ṣe ń fò látòrí Àjàyí lè fò sí wọn pé ah olólùgbò tó túlù má bá lẹ̀ mí lórí mo gbọ́dọ̀ ṣe ìwádìí ẹni tó olólùgbò wọn àìkú lórí ibú yìí. ẹ wo ẹ wo ó di méjì. ìtọ́ lásán ló kù tí fi mọ̀ pé ròjà dèdèrè ó pè sí ọ̀la àìwọ́ wa má jẹ́ ọjọ́ aláǹgàn ni ẹwẹ filẹ filẹ kàbí ọmọ ni oníyà rẹ kú lóore ní ìlà ẹwọ fi kànga olórí burúkú ni bẹ́ẹ̀ni amukun mẹkan ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni torí pé ojú rẹ hun jọ ojú rẹ rí kòndò bí ojú olóńgbò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni wọn fi mu lájẹ gbogbo balẹ̀ balẹ̀ ó kú kẹta o ó kú kẹta o eh. nígbà má jẹ́ ìkàlẹ̀ mú tán ni o tún wà lẹ́yẹ kan ẹyẹ ẹyẹ ńlá ni. mo tún wá fẹ́ yẹ ńlá làkìlẹ̀ tó mọ́ wọ́n fẹ́ kíyà tó túlù mọ́ bá lẹ̀ lórí pẹ̀lú ẹyẹ lórí burúkú pẹ̀lú olóńgbò burúkú yìí àti pẹ̀lú ojú katakata yìí o gbọ́dọ̀ pé o gbọ́dọ̀ pé. bàbá ọjà mi o bàbá má bínú o. kẹrin kó lórí kùtù má bínú o. ìyá ẹ ṣáàjì ló ń tẹ̀lé lé. balẹ̀ jọjọjọjọjọ. lórí fúnni àwẹ lórí fúnni àwẹ ọmọ yẹyẹ mi o àwẹ eléyìí kú ọmọ kàdá. tó ọmọ nàmi ni. torí ka wọ mọlá. sọ balẹ̀ ẹ̀ mà ti ṣèdájọ́ rẹ balẹ̀ ẹ̀ mà ti ṣèdájọ́ rẹ. dákun gbẹ́dẹ́ rí wúsọ. balẹ̀ ẹ̀ rí wú. Kabiru sórí mi ò fẹ́ tó kó ti kékeré para ẹ̀ kíkí ni ìdí tí wọ́n fi máa sọ pé ẹnìkan àjẹ́ ṣé wọ́n dájẹ́ mọ́ èmi tí mo jẹ́ bàbá tó bí ẹ̀gán mi ò dájẹ́ mọ́ kí ló ṣe ń wù àbáyé ṣé wọ́n para ẹ̀ kékeré ni. torí bẹ́ẹ̀ ló dúró mi ò jẹ́ dájẹ́ mọ́. ayé mi ò. Ah, ah, ẹ bá lójúnú ẹ dájẹ́ mọ́ ẹ rí i pé àjẹ́ ni. àbúrò wọ lójúnú. àmú ah, lójúnú. bí ọ̀rọ̀ tó bí yẹn lọ́mọ lọ. mo lójúnú kò ìtún lójú òde. ẹ̀ẹ́dún kan pẹ́lẹ́ gbà náà wà ń kọ́. ìwọ lójú inú èmi ò ní. Ah, ẹlẹ́jọ́ kí ni o fi mọ̀ pé àṣẹ. kò ní ayé yóò ní bàjẹ́ ẹ̀dọ̀ kò ní bàjẹ́ fún yín o ìbéèrè tó gbẹ́jẹ́ bí mi kan lẹ́bi mi lè. tí màá wọ pé iná ń jó lórí omi ẹ̀ ní pé kí lọ kúrò ẹ̀ wá ni. alájẹ níyàn ojú ẹ̀ ń jọ ẹ̀ ìwújú ẹ̀ ń tẹ̀sí. ọ̀daràn tó tó jẹ́ pàtì ìwújọ sátẹ̀ ni. bàbá kàbírù ò já rẹ̀ abúdàbí ya kàbírù ah, ah. tẹ bá kàkíyèsí kinní kan dápàá bí rẹ̀ ó ní kankan yìí ayé. ó wà nù ojú yòó ya yáyá mi. ẹ yáyá yáyá àjẹ́ ni wọ́n nù. ìyọ́ kọ̀kọ́. àjẹ́ ni wọ́n àjẹ́ ni wọ́n yáà náà burú akọ́dọ́kú gbà. kàbírù nǹkan ti ṣe ẹlọpọ náà. lẹ́ẹ̀kejì. ṣé bó ń sin nǹkan ọ̀sìn ni. nǹkan ọ̀sìn kí ni báyẹn dólógbò dúdú mọ̀ tó bẹ́ẹ̀ gbélé ni ẹni tó bá bẹ́ẹ̀ gbélé ni ẹ̀ dólógbò dúdú ẹ̀ mọ̀ yóò mọ̀ fò àtàjà kínní yóò ti mọ̀ bọ́ sájà kejì ẹ̀ dólógbò dúdú mọ̀ ni ẹ̀kẹta tó wà nìyí. ó tó ní kẹta. ó ní kẹta. ó lẹ́yìn ńlá bàbá bá yẹ tó wá jẹ́ kí wọ́n á mọ̀ pé àjẹ́ ni pé ní mo fi lálẹ́ àmọ́júmọ́ mo wá pé à ọlọ́dún gbọ́ wà tèmi jẹ́ ní ìdílé rẹ̀. ṣé ti bàjọ́ rẹ̀ ni kábírù tẹ ti bàjẹ́ kí ló ṣe máa kí ló fọ́ bàbá ah! kábírù bàbá kábírù bàbá kábírù bàbá kábírù. madam madam ẹ níbi tí ẹ rán mi madam. Thank you tí ó pa mi madam madam wọn ò sì dá mi lóhùn. ó bá mi pe madam madam madam èyí mi ò dáhùn madam madam ń mì ń mì ah madam. ẹ bá wà wọ́n mọ̀ dàmú yóò sì fàtẹ́kù sí wọn. wọ́n ń gbàgbé kó yìnbọn àtẹ́kù bò wá ni àwọn àdàmú ni wọn ò ní ṣe ìgbà tí mo ti wá lọ mú fáwọn màdàmú àdàmú yóò ti tó bí ìgbà ìgbà mi ò sì dá mi lóhùn. kí ló ṣe ẹ́ bá mi sọ̀rọ̀ náà kí ló ṣe ẹ́. ó ti sùn. lórí ibi tuntun. ìyá mi kọjá wá gbowó wá gbọmọ mo rí ilé mo ródò ah. mo kọjá odò mo kọjá ilé. o ti tóbi tó ọkọjá ilé tó kọ mọ yìí. Ah! I want to say sẹ̀rù bà mí. hey hey it's okay ọ̀ya ẹ padà sẹ́nu say. ẹ pẹ̀lú madam. kí ló ṣe yẹ tó fi ń sọ kó ti sùn ẹ ṣé kò ṣe pé ọ̀rọ̀ ọmọ ọkùnrin ṣọmọ ẹ ló ń jẹ́ kó máa ronú báyìí. Ah, jọ kí lè no tell me Kili remi rè mí nílé mi ò bá rọ́mọ bí àbí kí ni géènì mi lọ́dọ̀ ìgbọ̀ngàn dixon tí mi ò bá bímọ fún ẹ ṣe bá ṣe ń sọ̀rọ̀ yìí lówelówe tó tó bá pé tó bá ni ṣé ba ya yá ò ní lọ fóbìnrin mi lóyún ni. mo lè ṣe bẹ́ẹ̀ ti máa sọ fún ẹ mo ní kó yẹ ká ní sùúrù àsìkò Ọlọ́run ló jù ó mi àti àti lọ rí dókítà wọ́n lè ti jẹ́ kó yé wa pé èmi àti ò ní iṣu kankan ò ní problem èmi náà ò dẹ̀ ní problem so kí tó ṣe ń wẹ̀rì ara ẹ̀ jẹ́ ká dúró dàsìkò Ọlọ́run ẹ mi ò ṣàlàyé bó ṣe ń bára jẹ́ it's okay it's okay. Ajani Ajani. Àjàní onígbọ́ mi o ọmọ rẹ jẹ́ mi lọ́wọ́ fẹ́ sọ́wọ́ mi o oṣù kejì rẹ bẹ́ẹ̀ ọ fẹ́ dúró mi padà má jẹ́ sọ́ọ̀mù sàmújọjú rẹ o sọ́wọ́ mi kò mí o tọ́ba níbẹ̀ máa máa pọ̀ máa pọ̀. sàmù sàmù jojú ẹ ọ̀rẹ́jú ọ̀rẹ́jú ọ̀rẹ́jú torí òmùgọ̀ náà sì dé ọlọ́gbọ́n o ah, ṣé mo ní ìjọ lówó ni. Ah. sọ́wọ́ mi sọ́wọ́ mi. tó ti tó ẹ wo àti ṣùgbọ́n ìkọ́lé ń ṣọ̀dún o nítorí ṣọ abọ́yá ló ń ṣe nígbà tí mo lọ́nu lẹ́sìn àtẹ̀bárí máa dà á alágbàsunu ọ̀rí o madam sunkún sunkún sunkún sunkún sunkún ẹ̀wò wọ́n ti stage tán pọ̀ sí hìn hìn hìn á ní wọ́n ti ṣe mí gan kó tó ṣe wọ́n gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ kò tiẹ̀ tí ìyé mi ń sìn ah ẹ̀ ó ga o ah. ọmọ òun ọmọ òun ṣẹlẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ sí mi. èèyàn ṣe àsùnkún láti òdìdí ọjọ́ kéèyàn mọ́ gbọ́ pa kéèyàn mọ́ gbọ́ po kí mọ̀ rọ ọmọ bí ń ṣẹlẹ̀ rẹ ni. kí ṣe pọ̀ ti màdámù. àmọ́ àmọ́ kìnìún ẹgbẹ́ nu sọ̀hún tí wọn kọbẹ yìí ṣèdè tí òní dábìláàkì tó tẹnumọ́ kan náà ìwọ alábàjẹ kó mọ̀lẹ́bí lèmi rẹ etí ń sọ̀gá kò yé yín ni èmi ló yé etí ń sọ̀gá bá gẹ́gẹ́ kiri báyìí ni it's very bent thing etí ń sọ̀gá bá. kí ni ah jẹ̀dí ni akọ jẹ̀dí. irọ́ ni akọ jẹ̀dí ni kí wàá tọ̀nà gálẹ̀ lù ọ sórí rẹ oògùn rẹ wọn o tí àti bá lọ sí ọ̀dọ̀ àti fásilá lókè ń kí àgbo kan tó bá kí fún ọ̀gá tí ọgọ́ bá bímọ ọjọ́ kẹta bẹ́ẹ̀ orí mi sọ gbogbo. bẹ́ẹ̀ni sí o ti bẹ̀rẹ̀ ọjọ́ kẹta tí o bá lóyún ọjọ́ kẹta. olórí burúkú ni òrè ọ̀ọ́ mi ọgbà lọ́wọ́ mi ọmọ kìmọ́lẹ̀ níbẹ̀ ṣé agbẹ́gbàdo àti rẹ̀ kí ló wà ní. kọ́lá máa sọ ẹni máa sunmi lọ́dọ̀ ẹ̀yìn ìjẹ̀sà náà nù kí ló ṣe é náà wàá máa sọ bí gbàtà jáńgbó. ewé ń gbèrè olè olè òsì ní èrè òjò ní èrè ewé fẹ́ wọ́n fèrè ṣépè fẹ́yìn ni wo jọ kí ni sọ olùṣètò àbálò fọ́gà. ọmọ sí mo rí pé èmi ẹ̀dọ́ra wa ọ rí pé ní etí òní náà fúlàtì. àwọn ẹyẹ ẹgbẹ́ jẹ̀dí ní dàmọ́ láàmú oògùn rẹ̀ sì ti wà kọ́ parí. Ah, ah, iṣẹ́ rẹ̀ ti tọ́ ní bèrè ni ah, iṣẹ́ rẹ̀ ti tọ́ rẹ̀ ni wọ́n fẹ́ lọ́fẹ́nu rẹ̀ sọ pé ọ̀gá o òun mi ṣe é yìí o mọ̀mọ́ òun mi ṣe é yìí o kìnnì kọ̀bẹ kìnnì kọ̀bẹ kìnnì kọ̀bẹ ọ lè ro gbà mọ́. wàá padà ló lè rí. ìwọ ìjìnà kò sí wàhálà ọlọ́run á jẹ́ kí ìyàwó ọ̀gá lórí láyọ̀ ìjẹsà hmm. àwọn ẹgbẹ́ omi ìṣòjòrè ni o ẹ mẹ́rin kà ìjà ìṣàkóso. màá dáríjì ọ ọ̀rẹ́ mi náà di èrè màá dáríjì ọ ó rẹ sẹ̀rẹ̀ bóyá rí bí toothpick yé ni di ó. bó ṣe tẹ́rẹ̀ bí ibi ọwọ́ olórí gbogbo rẹ wà o. ìwọ gan tiẹ̀ náà wà lára rẹ mú mi kò mí o mẹ́fọ̀ọ́ ṣeré o mẹ́fọ̀ọ́ ṣeré o mẹ́fọ̀ọ́ ṣeré o. bàbá Kàbírù ọ̀rọ̀ tí mò ń bá sọnù létí ẹbí inú wàtà ògidì ọ̀rọ̀ mọ́ ni hmm. tí kàbírù ń dálẹ̀ nílùú wa yìí agbára ìwà àti ẹ̀ ò ní ká táwọn orí tó ń lè ní lẹ́yìn báyìí òní kàbírù ni ọ̀la òní ọ̀túnla òní bójú ọ̀bá tó lè. ṣé ìgbìmọ̀ ní ti àyà pọ́npọ́npọ́n àbí òbí sórí bó ṣe wà yìí ó dùn mí wípé ó pẹ́ kí n tó mọ̀ bàjẹ́ ni èmi ò gbọ́ bí obìnrin ṣe lè ní ọpọlọ tó pọlọ ẹlẹ́kùú débi pé wàá máa rojọ́ ọmọ ẹ ọmọ tó jẹ́ pé ó ń ṣe dáadáa ọmọ tí inú wa dùn sí Kàbírù ìyá ọmọ bàbá mi Kàbírù ìyá ọmọ bàbá mi àgùntàn kàbí inú ọ̀hún fẹ́ ṣe alẹ́ sórí Kàbírù ó mọ̀ pé ó ti dá ẹ̀rù jẹjẹ ó ti dá báwọn nílùú yìí kò sẹ́lẹ̀ kùkì wọlé mi. mo bí gbogbo ẹ̀yìn tí ọ̀rọ̀ Kàbírù máa ní ẹ̀yìn dáadáa ni alẹ́nu mo are proud of you. tọ́lọ́ bá tún jẹ́ kí ẹ̀tún ayé wá bẹ́ẹ̀ la fẹ́ kí ọ̀pọ̀. ó ti ẹ̀ da ó ti ẹ̀ da tí mo bá wọ bàbá ẹ̀ náà lé. ẹjọ́ kàbírú ọmọ ẹ ni mo wá fi sùn o torí pé tó bá ti ń ṣe kádàrádà tó ń ṣe kiri ìgboro kó má ṣe dọ́dọ̀ àwọn ọmọ tèmi o torí màá fi mú ẹ̀fọn fèrè. ẹ ẹ omi omi wàrábìnrin farabalẹ̀ ó wá fẹjọ́ kàbírú sùn ni àbò wa dájọ́ torí tó fẹ́ fi mú ẹ̀fọ́ fèrè láì jẹ́ pé mú ẹ̀jẹ̀ sáàsì tí ó ṣe fèrè ọba kí ló fẹ́ fi mú ẹ̀fọ́ fèrè kí Kàbírù ṣe. ṣé n tó wí nù ṣé n tó wí nù sórí tó yẹ kó o ṣe rè sórí ẹ ò gbalẹ̀ ṣé Kàbírù tó sọ̀rọ̀ yìí só yà wèrè ni tọmọ òfin ní ṣe nǹkan ká máa nà kí làwọn ọmọ tiẹ̀ ṣe kó tó máa nà. ó láwọn ọmọ tókè sódò. ọ̀rọ̀ ṣe ń bọ̀rọ̀ bọ̀ ọ̀dà kí ló dé táwọn ọmọ tiẹ̀ fi tókè sódò. ṣé wọn ò ní kókè lódò wọn mi ni wọn rè pé kò lè so sórí Kàbírù kò lè wà láì ní nǹkan tó torí ẹ̀ sí ní tó ṣe ló dáa inú mi dẹ̀ dùn sí tọ́mọ ọba dákọ̀ bá wí ni bó ṣe fọ́ ọmọ ìwé òtẹ̀mí lọ́rùn ọba tí wọ́n sọ fún ẹ má pọ̀ orí má má má kankan bí wọ́n ẹ má pọ̀ ọmọ mi lọ́wọ́ ẹ má pọ̀ ọmọ mi lọ́wọ́ o àbájọ ó ti yé mi ọmọ eléyìí ọwọ àjọ kí jí pamọ́ ṣòkòtò lọ jù. kọ́sí bàbá mi lọ́wọ́ ọmọ rẹ jọ ọmọ yẹn dá mo bẹ̀rẹ̀ sí i. ìyá mi ṣe lè rí kí ètò ọlọ́wọ́ fún ẹ̀ kóòtù ọlọ́run ọlọ́wọ́ bá ń dá sọ́yà. ẹ̀sìn náà ṣe yí o. ẹ̀sìn bàbá ẹ̀ ṣe bàbá bàbá mi ṣe kóòtù ọlọ́run. ẹ pẹ̀lẹ́ Mr. Dixon ẹ pẹ̀lẹ́ madam. ẹ ṣe ẹ má bínú pé mo dá ẹ dúró mo ń dá àwọn patient mi kan quick one ṣe rí result testing ti jáde and ó fi hàn pé kò sí kankan tí ó ṣe yín ẹ ní àrùn kankan bó tilẹ̀ gbó kéré mọ́ so ẹ má wọrí pé ẹ lárùn kan àbí kankan lè jẹ́ kẹrẹ́ mọ́ bí kò sí nǹkan tó wà bẹ́ẹ̀ ju pé ká dúró de àsìkò ọlọ́run náà àsìkò ọlọ́run yẹn gan ló ṣe pàtàkì àwọn à ń tra ìrìn ọlọ́run ní gọ́gọ́lọ́ ó máa ń lè ẹ̀dá. ẹ ṣègùn ẹ̀bù mo fẹ́ kẹ́ tún bá mi sọ fún lẹ́ǹkan sí ṣé ìwọ náà ti wá arin sìn gbogbo gbà ni máa ń sọ fún pé kó fọkàn balẹ̀ kò sí nǹkan kan tó ṣì yẹ òun máa zoom bí bóun ní problem ni ẹ ṣé o dẹ̀ ti fi ti ara ẹ̀gbọ́n sìn. ẹ̀wọ̀n dókítà kò sẹ́ni tó máa ṣe tó máa wà nílé ọkọ ẹ̀ tí ò rọ ọmọ bí tara ẹ̀ máa balẹ̀ gbogbo wa náà là ń gbà ládùúrà yìí pé ká rọ ọmọ gbẹjọ ẹ ṣẹ́ni bí mo ṣe wà mo desperate tèmi yé mi o mo dẹ̀ mọ nǹkan tí mò sọ ṣé tó bá ní anything i mean anything tí ẹ fi ìgbókè mo tún lè ṣe tó máa lè jẹ́ kí n tètè rọ́mọ bí ètò tó rọ lọ́n ẹ sọ fún mi má ṣe. dada ẹ wà òkè ìṣèlú ti ṣó pé ẹ ṣọ́ọ̀tì ẹ wà òkè gidi gan ni ẹ ń jẹun lásìkò ẹ ń lo àwọn ògùn lásìkò ẹ ní problem kan bóyá ọ̀gá ni kì í ṣe ojúṣe wọn gẹ́gẹ́ bó ṣe kọ́ ṣe. ẹ Dr. kílẹ̀ wí ṣe bóun ló jókòó tì mí ẹ bí àbí mi ò kì í ṣe lásìkò tó yẹ kí n ṣe àbí ẹ sọ fún dókítà ẹ wò ẹ wò bí dókítà kò sí ìgbàkúgbà tí ìyàwó bá nídìí mi tí mi ò kí ń wà available mi ò dẹ̀ kí ń jẹ́ kí iṣẹ́ dí mi lọ́wọ́ iṣẹ́ ọ̀tọ̀ ilé ọ̀tọ̀ oyé gbogbo àsìkò tó yẹ ká ṣe la máa ń ṣe sọ fún dókítà. ẹ madame mọ̀kọ́ tó máa ṣẹlẹ̀ máa ń sọ àwọn àṣírí kan fún yín ṣe àwọn ìgbà kan wà tí tó máa ń da kọ́kọ́ ní tìyàwó ẹ̀ ṣe ìgbà tó bá ṣe báyìí ẹ̀yìn ọ̀yọ́ ò lè mú ó máa dúró ṣáàdì. lókè bí àsìkò wà ní. ọ̀rọ̀ ní tóbi títí káfọ̀ bẹ́ẹ̀ bù náà kò sí nǹkan tó wà ń tàn sí kò sọ̀rọ̀ tó wà tí ò ní solution àfi kéèyàn sọ síta ni téèyàn bá sọ síta ni ò ní solution bọ́ téèyàn bá ti sọ síta ah solution máa wà mẹ́rin ló ń ṣẹlẹ̀ àlùjá rẹ ìròyìn ayọ̀ lẹ́yìn o. bó ṣe dé yìí sórí ọmọ kọ̀ọ̀kan tó sáré wá báyìí pé dáàdi wẹ̀ kan dáhùn ṣebí wọ́n lọ́mọ lé gbogbo àwọn tí mo ti bá ṣọ̀rẹ́ láti kékeré wa títí dísìn tá a ṣe jọ wà gbogbo pátá ló lọ́mọ lé at my age kí n má lè sọ pé mo ní ọmọ ńlé mo ní ọmọ kan tá a máa pè mí ní bàbá tó dáàdì ṣé kò tó rò ní ẹ ṣó yẹ kí n máa jó ni. Hmm, ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí náà ò tí ì lè nà ọ́ ah, kò sí nǹkan tí ò ní solution so actually ọlọ́run máa ń fún yàn lọ́mọ right eh, but àgbẹ̀ bá máa ń sọ pé ọlọ́run ò ká jó o àdẹ́mbò dẹ̀ ṣe mọ̀ mí pé confam ìbílẹ̀ lèmi tó bá má ẹ̀ mo ní bàbá kan tó jẹ́ pé at least bàbá tiẹ̀ dọ́dọ̀ ẹ̀ bóyá tó bá gbìyànjú fún yín mo nígbàgbọ́ pé gbọ̀ǹkan máa wà òkè. ìbílẹ̀. yes no. ó dẹ̀ dá ẹ lójú pé tá a bá dọ́dọ̀ bàbá yẹn solution máa wà. Ah, gbogbo nǹkan láàyè ní ìṣẹ̀lẹ̀ nígbàgbọ́ èmi nígbàgbọ́ pé ó máa ṣiṣẹ́ tó bàbá yẹn bá wà àwòrán lásán ni gbogbo ẹ̀ o. olùkọ́ni tó kàn ń tó nítorí torí àìmásìkò máa máa dé. ó dọ̀ èmi hello sista mi. ẹ báwo ni mo yẹ sí ma ṣálàfà yẹ sí ma. àwọn ni mo ti ń sọ fún yín pé wọ́n fẹ́ bá yín kó àwọn stock pa bọ̀ wọ́n fẹ́ show yín ní sample lórí fóònù mo mú wọn wá sọ́dọ̀ yìí máa lè pick àwọn èyí tó fine tó fine bẹ́ẹ̀ tẹ́ máa like actually mo ti máa ń pick ẹ̀ sílẹ̀ mo ti mọ nǹkan tẹ́ máa like mo ti ń pick ẹ̀ lẹ̀ fún yín. bẹ́ẹ̀ ni mà even mo ṣẹ̀ṣẹ̀ já àwọn stock yìí ní ẹ̀dẹ̀ máa like wọn gan even torí tí mo ṣe fi pamọ́ láti gbà ẹ̀ so wọ́n á ní kí wọ́n á fi wọ̀nyí. sista ẹ má bínú bóyá ọjọ́ mi màá máa wọ̀ because ìgbà àtọkọ màá lọ síbi kan sin àdínkànjú kiri kan ni màá tí bá ti wà less busy màá ní kó bá mi pè é wá màá lè wò dára. Mm. fún mi. sọ̀rọ̀ lórí fún mi mo ò lè bínú sí kọ́sítọ́mà fún mi area àbúlé lọ bí a kà gbé ń dalẹ̀. Um, area secretariat náà ni ṣé òun náà làwọn ẹ̀ka gbé wọn dání tàbí. Mm-hmm. Um, um, mọ́rí ni. ẹ ló bá wù owó mi ò rí ráyè wá sí yẹn mo ń wò bí sí yẹn it's like mo wà travel by má jẹ máa sọ. ọmọ ọ̀rẹ́ ah no problem ọ̀rẹ́ wa lẹ́yìn afa ṣọọbù ń gbọmọdà yìí. àtọ àtọ ọ̀rẹ́ wa lẹ́yìn afa ṣọọbù ń gbọmọdà yìí. everything is set by. ah okay okay no problem let's go. let's go. Um, driver da nípa nípa. ẹ̀yin ẹ sí bùtù. àwọn màdámù ló dé. wọ́n fẹ́rẹ̀ ìfọ̀sọ ni. ó yẹ kí n wá sọ fún ẹ kó tó sílẹ̀kùn mi. sọ́rí sà sójú kan náà ni gbogbo wọn ó jókòó sí. kò tiẹ̀ wáyé mi awítán yóò jẹ́ ń dẹrù ọwọ́ bùtù. wọ́n bùtù yóò mo rí ìwọ náà gbé lẹ̀. ọ̀rẹ́ ẹjọ́ gbé ẹjọ́ gbé ayé àgbà náà. sọ̀sọ́ wà mọ̀ nà mí. ṣé yóò tiẹ̀ dùn nígbà tí èsì rẹ̀ mo ṣe rí. àwọn alábàálẹ̀ yìí jẹ́. ẹ ti gé èsì. E ṣé ń tọmọ àkókò lọ́lọ́ fi dé fìlà. àwọn ah, èsì tún yà ká mọ eh, mọ lọ. fáwọn ọdọ ọgá nù. ẹ rí. ẹ dàpọ̀ irú àbúrò ọ̀gá òun ló aṣọ òun lọ́wọ́ tí ètò wọ̀sán kò tí èwo gangan kó mọ̀ wọ́n pátá gan sí ọ̀wọ́ àdá ewu òwúrẹ́ sẹ́fà. ọ̀dà bọ̀ ọ̀dà o ọ̀dà bọ̀ mà. àwẹ̀rẹ̀ mọ̀ nílé yín lẹ́yìn ọ̀dà àbí kí ni wí. àwọn ọ̀gá ti ṣe rògbé. ẹ lọ́lá o ẹ̀yin náà ẹ̀kọ́ bọ́ ọ̀tọ̀ ọ̀dà nìkan gbé. ọkọ̀ ó rẹ̀ fọ́ o. kí àríṣe gọ́ọ̀dù o. bye bye. èbó ni o fi sọ èbó èbó bye oh, bye ó fi ẹ sí sí bye bye. láì mí láì mí o. bye bye. bye bye oúnjẹ wọn sórí ibú. wo bye. Bye pàgọ́ bí mo ṣe wà oúnjẹ ni. bye bye. láìmọ̀ sí kó náà mú. èrò yìí àwọn àgbà sọ̀rọ̀ wọn kò wọ́n ní òjò a máa paniwọlé kan lẹ́ẹ̀mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n wọ́n á tún ní bájá bá forí kómi aja àmọ̀nálé olówó rẹ̀ níbi olóògì yọjú sí mi mo mọ̀ pàjọ́ ààrẹ tí mo ní kọ́lọ́fínù àbí kò níṣòro kékeré kan sí òsì tí mo fi rí ọ. bàbá kò rí bẹẹ àwọn mi ni wọ́n ní ìṣòro kékeré kan tí mo bá wá sọ́dọ̀ yín mo sì gbogbo ni yanjú. ẹ lé ọjà ilé mi lẹ dé yìí èmi láyé panubọrí panubọfà alágogo lékuléku abẹ ìyàrá gelemọgelema sórí kò sẹ́ni tó wọnú ilé mi ní ìpẹ̀lẹ́kùn tí ọ̀bẹ rẹ̀ jáde kẹ́ni ìṣòro tẹ́ ní gan. ọlọ́run kẹwàá níwọ̀nba um, the only problem tí I'm facing fèsì sí ni ti àìrọ́mọbí and àdètí um, visit doctor wọ́n ti jẹ́ kó yé wa pé àtẹ̀mí àtìyàwó mi kò sẹ́nibọ̀dẹ̀ tó ní problem nínú wa and um, gbogbo kinní tó rẹ̀ wá ń lẹ̀ yìí kò kí ń jẹ́ kó lè jẹun gbà mí ojoojúmọ́ báyìí ló fi ń sunkún kò ń lè sùn gan ìyẹn la fi fi ọ̀rọ̀ lọ ọ̀rẹ́ tèmi ó dẹ̀ ti jẹ́ kó yé mi pé òun ní bàbá kan òun la fi dé ìbàyìí sá ẹ jọ. ìyàwó ṣe bẹ́ẹ̀ ni kò ní í sùn àwọn sùn ọmọ pé ẹni tá a bá kọ́lé fún tó bá dalẹ́wọ́ kì í sarogún ẹni tá a bá rọkọ̀ fún tó dojú ẹ̀ bolẹ̀ kì í sarogún èèyàn tá a bá bí nìkan tí ọba bí èèyàn ò nìkan larogún bẹ́ẹ̀ ni àwọn Ghana sọ̀rọ̀ wọ́n mú profile wọn yẹn báàkì ẹ̀ wọ́n ní jainsanu nasin yóò dàn dàtí yóò dàn ó bẹ́ bó akùn nípa-nípa kò lè yé yín <laughs> torí pé ẹ̀dẹ́ ìlú Ghana èmi tó àfù gan yóò tó ìgbà kí ẹ tó padà. ẹ lọ́jọ́ bíi mélòó kan ní àyín ẹ lọ àbàtì ẹ àbàtì ẹ seventy two days jọ́ mẹ́ta. <laughs> yàhìn torí ó yẹ ká bẹ egun ilé á bẹ egun ilé ó ká òrìṣà ọjà a òrìṣà ọjà ó ká bo olúbọ̀nbọ̀n tí lè bọ̀ bẹ́ẹ̀ bọ́ tí bo olúbọ̀nbọ̀n tí lè bẹ́ẹ̀ bọ́ lọ́wọ́ pé ẹrù tó kọlẹ̀ tó yìí ìbò fún wa pé a ṣe rèé o. ló ń tó lọ́la tó lọ́la àwòrán lásán ni gbogbo ẹ̀ àwòrán lásán ni gbogbo ẹ̀ ẹlẹ́dùnwá máa jẹ mẹ́lẹ́ ìtọ́jẹ́ tó máa ṣe kó máa máa ní fún mi lọ́mọ ayọ̀. ṣé wọ́n gbé dàbírù rẹ̀ o ọmọ tó gbayì àpáta pààrà olè olóko dá sí òkúta gbangba tí mà kọlẹ̀ wọ́n padà digun lé mọ́. ẹkún lọ́tì ẹkún tíá. ọ̀rọ̀ lọ́tì ìjà ọ̀rọ̀ lọ́tì ìjà wà á mọ̀ ọ̀tì ọ̀pọ̀ náà lọ́tì fún mi ń sí i mo mọ̀ yóò bí ilẹ̀kùn láyé. Kàbírù mú ọmọ pélé bàbá rẹ̀ nígbà gbogbo bàkẹ́sọ̀ ọ̀gájú kò bẹ́ẹ̀ gájú kùkùté mo ní bẹ́ẹ̀ bá ti ní bàmúlé lọ́wọ́ kékeré ọ̀dẹ bàbá yìí ṣe àkẹ́sọ̀ lórí ọ̀rọ̀ ọmọ ẹgbẹ́ bí òmùwẹ̀ àkẹ́sọ̀ ooo n ó sì lé àkẹ́sọ̀ ò n ó ilé bàbá rẹ̀ àkẹ́sọ̀ lẹ́rí ooo. kurz, kurz, kurz. ẹ lọ fún òun ẹ̀wọ́n lọ wẹ̀ orí adé tuwàtuwà pẹ̀lẹ́ òun ló fi sí ẹ̀rẹ́ mọ́ yàtọ̀ báyìí kọ́kọ́ mọ̀ kọ́kọ́ mọ̀ sọ dé náà ẹdun ní sọmọ oníwèé òun ní sọmọ ọlọ́kùnrin ẹ má pèsè pàdé ìṣẹ́wó òkú òkú náà. ẹlẹ ẹ kú jókòó ààrẹ ọmọ ó rí wípé òtí ìgbẹ́bọ ẹ kalẹ̀ tí kábírù fi kọlù ọtẹ́bọ fi ẹbọ ni o ètùtù ti gbà bẹ́ẹ̀ ni ọ mọ̀ pé yóò jọ fi kábírù la fi kún fa. bíi ti báwo dáadé. ṣe rí kábírù lẹ́ẹ̀mú lọ́sọ́dọ̀ tí ọmọ gbé lákàtà yìí wọn lórí ọmọ ní pọmọ wáyé orí kábírù ní ọ̀pọ̀ ọmọ wáyé fún yìí. àwa ò gbé nùlù yìí báwo la ṣe fẹ́ máa gbé pẹ̀lú kábírù èyí wa. èmi mọ àwọn tí wọ́n bí dáadáa wọ́n súnmọ́ mi àwọn ni wọ́n bá yín sọ fún kí wọ́n yọ̀ǹda rẹ̀ kó máa gbé lákàtà yín torí àwọn bàbá mọ ni wọ́n ní àwọn bàbá mọ̀yànmọ̀yàn wọ́n ní bọ́lá bá ń tà ọ̀la àwù wọn bọ́lá bá dojú di aṣọ wọn. ẹ̀yin lẹ́yìn ń jó jìgìrìn gé lójúde bá bẹ ẹnìkan kó mọ̀ bá àwùgbẹ́ di bí ó dọjà lọ́lẹ̀ ẹnìkan ọmọ bọ́ bá ti ń gbé lákàtà yín ẹ ti bímọ. dadi yín tẹ́ ẹ̀ ń jẹ́ kó máa yé wa ń sìn ni pé a ní láti mú bọ̀bọ̀ kàbírù yẹn lọ sí kó ló máa gbé pẹ̀lú wa tábà ti ṣe yẹn ìyàwó mi máa bímọ. sẹ́rí débóyè tó mú yín wá sọ́dọ̀ mi ọmọ mi dáadáa ẹ tiyín ni pé ẹ̀yin máa lọ lè gbàdúrà pé kẹlẹ́dà yín o kó mọ́ gbàbọ̀dí o ṣẹ́ẹ́dì ẹ ẹ ladi báwo la ṣe máa ṣe báyìí. mo ní mi ò gbà sọ̀rọ̀ yàn ní ẹ ti kàbí rúlẹ̀ fẹ́mi kò lọ bì kankan mi ò gbà o ọ̀rá rí mi ò gbà ọ̀rá rí lẹ́gbọ̀ọ́. mo ní náà ń jolé orí omi pé n kẹ́rù rẹ̀. mo lè máa béèrè kí ni jẹ́ lọ́kàn mi ọmọ tí ọmọ ìfẹ́ lọ sí ilé kò tí lọ. tó yà lọ sí. sòdí èkó tó ń lọ wọ́n máa rán iléèwé yóò máa bá a tún léṣe wọ́n sì máa fún lówó. ayi ayi kìdínápà ni ẹ̀fẹ̀ jẹ́ ọmọ bẹ́ẹ̀ ni wí ni ha ṣé mi ò mọ̀rú yín ni ẹ̀fẹ̀ jẹ́ ọmọ bẹ́ẹ̀ ni ha ṣé mi bẹ́sẹ̀ jalè obìnrin máa ti síwájú ẹ̀ tún kìdínápù obìnrin tún ti síwájú ẹ̀fẹ̀ jẹ́ ọmọ tèmi gbé ọmọ mi ò lọ. mo ní ò lọ. àní yóò lọ. a kàdé máa jẹ máa láì fi ẹ o. ẹ wò ó bákàbí bákàbí bákàbí yóò lọ àwọn gánà sọ̀rọ̀ wọ́n mú proverb wí wọ́n support ẹ̀ wọ́n ní fẹ́fẹ́ náà ẹ̀fẹ́ ń tìnà ọba tó mẹ̀ríkà ọ̀sán náà fún ẹ̀yẹ́ jẹ́ ẹ̀bẹ́ tí a tọ̀ ẹ̀bẹ́ tí a tọ̀ ọtí ìtumọ̀ ẹ̀ ni pé ń dá ló dá lóbìnrin fi ń fọ́ kú ọmọ báyìí bó bá ń sáré kì í ṣe kọ́mù wọn jà bọ́ọ̀lẹ̀ ni ṣebí kó lẹ̀ dáa láti ní kọ́mọ ìyọ̀wá lọ tó fẹ́ lọ gbogbo alamọ̀ pé oní jàgídíjàgan ni bó bá lọ sí Èkó Lagos Federal City tó bá lọ bẹ̀ ìwà rẹ̀ yàtọ̀ yóò sì kórè bọ̀ wálé fún ọ. ọ̀dàrí olóògbòsógùn ọ̀dàrí olóògbòsógùn monkey no fan ìmàmá láìka tẹnitẹni àlọ́mọ mi ni Kabiru ti mo fẹ́ràn mo fẹ́ ògbórin tí máa kọrin Kàbírù yìí ọmọ bàbá ẹ̀ mi o àgùntàn kan bínú ó ń fẹ́ ṣe alẹ́ mi lágbájá jù ẹ lọ mo ṣe fi ìfẹ́ díẹ̀ nìyẹn díẹ̀ náà nǹkan sọ̀rí sọ̀rí àlọ́jà nìyẹn ẹ̀ wá sí lábàlàkà. Kàbírù mo inú mi máa ń dùn sí ni kò lọ́ọ̀dì kankan. ọ̀dà tó bá lawó lọ ńkọ́. Hmm? ọ̀sán kẹ́kẹ́ kan tẹ̀sán. bọ́ bá lawó lọ wọ́n ní ìkúdí owó eégún. ṣé èdè lówó ẹ̀yin náà sọ̀rọ̀. ẹ̀wọ̀ ẹ̀wọ̀ bíi adamu yóò lọ mí lè kó jọ́ mọ́ mi gbèsè mi ò bá kò lọ bí kankan. ẹ ẹ jẹ́ o tẹ̀lé wa a ṣetán láti tọ́jú ẹ. bẹ́ẹ̀ni dadi a máa tẹ̀kẹ̀. sọ́sìkì ni onílé ọ̀fẹ́ a máa bíbí ìjà o. ẹ̀yẹ fún ẹ ẹ tó ẹ tó sì kó fún ìṣẹ̀yìn méjì. àwọn àlọ́ fọ́ọ̀sì ọmọ tèmi ayé àgbẹ̀ wá wá kíkẹ́ sínú bẹ́ẹ̀ alàgbẹ̀ wọn ni kò tọ́bù yàgbẹ̀ wọn bá wà sínú bẹ́ẹ̀ni wọn ni kò máa kọ́ wọn bá jẹ àwọn àdówó rẹpẹtẹ kákọ́ má lè fi ṣòwò. sori báwo bá kì fún ni a kì fáwọn ni nígbà tí àwọn kan tí wọ́n ṣẹ̀sán tó gbé wọn sọ́dọ̀ mi tó jù ọ̀dọ̀ mi ó yọwó fún mi àbí òyọwó. ó yọwó. ẹni tó wọ́n ọmọ títí tí òrọ́ ọmọ tó wá bẹ́mi ọ̀dárí ológbòso oògùn làyà tí mo ṣiṣẹ́ fún mi lówó àbí. òfin àlè òfin ṣe lè gùn ilé fún mi two hundred naira. ṣe é wọ́n ṣe lè gùn. eléyìí náà yọwó nígbà mo rí ibi tó wà mo wá sọ́dọ̀ ọ̀rọ̀ náà ṣé lè lówó lọ́nà ṣé lè kọ́lé kọ́lé ọ̀rẹ́ ni mọ́tò ọkọ̀ bọ́ kíni bẹ́ẹ̀ wọ́n lè sanwó wọ́n san ọ̀gá àgbà yóò bá ti sọ yẹn ló bá fi síwájú. ẹ àwọn ló jẹ́ ń fi sùúrù sọ̀rọ̀. ṣáà lè fún mi five million. five million. Eh, kàbírù ni. ẹ o dojú àwọ. kàbírù kàbírù wúlò. ẹ jẹ́ ń pè wọ́n. Eh, kàbírù ni. wọ́n ní mò ń gùn mò ń gùn. kò sí tó wà lára kàbírù tí ó jẹ́ gùn. mo fi so ogun. <laughs> ẹ jẹ́ ń pè wọ́n wá kí n má gbẹnu sọ̀rọ̀. Eh, ẹ bọ̀ bọ̀ má bínú má bínú má bínú má bínú má bínú. okay sir. ẹ má bínú mo ṣe jáde mọ́ ilé ẹ̀ka jàre ẹ má bínú sísá ẹ má bínú jàre kọ́mọ kamila lẹ́ẹ̀kọ̀kan ni àwọn láti yà á sọ. pẹ̀lú ṣé tí ọmọ bá ti ti wọ́n lé mọ̀ wíwà bí ẹ sọ yìí tí. títà ni ẹ̀rẹ́ bó ṣe sọ lọ́lá máa yọ̀ǹda Kábírù fún yín alọ́mọba yín gbé àná five million. kí ni a. five million. Eh ara Kabiru. ajínigbé ń sọ̀rọ̀ bá ṣé dòmọ́ tẹ́ máa ṣe ni tẹ́ máa fọ́ọ̀ṣẹ̀ kó wà tẹ́ máa fà ìgbésẹ̀ nu búrẹ́dì tẹ́ máa máa kó jẹ ṣé gbogbo ẹni mi ò mọ ni. ẹyẹ ṣe báyìí. kò sí dọ́wọ́ lára Kabiru ju ẹ̀jẹ̀ ẹ̀fọ́ bẹ́ẹ̀ mú orí ọ̀sẹ̀ báyìí tẹ̀ jò àdòwó bẹ́ẹ̀ mú ìkànnì ẹ̀tẹ̀ rẹ̀ àdòwó kò sí dọ́wọ́ lára Kabiru kẹ́ẹ̀kì ọ̀yẹ̀ kò sí jọkùnrin òun àdòwó ẹ̀ tí mo bí tí mo mú ìbàjẹ́ mo fi bí. èlò wa ni kí wọ́n san jálẹ̀ báyìí. kọ́sọ̀ four point eight ah. kẹ́ndé one two hundred thousand tó ní tiẹ̀ ní o mi ò dín sẹ́yìn mi ò dín kan lọ́ọ́ lórí ọjà tó kúkú yẹ o torí tiẹ̀ mo fẹ́ ṣe wo ẹ̀kọ́ four hundred. ọ̀rẹ́ bàtà kàdúró wèrè ni ó ká fọ́fọ́ lè bàtà kàdúró. ara. ẹ máa lọ tó akọ́rọ̀ mi máa ń tẹnu. five hundred thousand ẹ wo bí ẹ fẹ́ ṣe fẹ́ yín lọ four million dalẹ̀ iye bá ní ìsìn ẹ̀kọ́ wa ìtọ́wá lè buhari máa sọ̀rọ̀ kúkẹ́ sọ́kẹ́ wa gbé mo lè kó lóògùn oorun mo lè bá ipa kó tó dé ẹ̀kọ́ fọ́ ẹ̀kọ́ four million fún mi lákàbí. wọn náà máa gbà bẹ́ẹ̀ ṣe wíwá ká bẹ́ẹ̀ ṣe ọmọ ní kàbírù ẹ yóò mọ ní kàbírù yìí ọmọ bàbá ẹ ni o àgùntàn kà ń bínú òfẹ ẹsẹ alẹ ni ọmọ mi gidi ni ẹ ìbọn tọ mi gidi ni ẹ lè bàrẹ sà fọ mi. abakabiru ọ̀rọ̀ yóò mọ̀ yé mi tọ́rọ̀rọ̀ Kàbírù tó ní yóò rè kó yóò mọ bọ́n ìjọba ṣiṣẹ́ yìí mo sì mọ Kàbírù bó ti jẹ́lẹ̀ mi rẹ̀ bí ẹni ó fẹ́ jókòó ẹ̀mí rẹ̀ ni ó lè yọ̀ọ̀dà Kàbírù bẹ́ẹ̀ hmm. ó sọ̀rọ̀ ẹ̀ kó yé mi Kàbírù àbẹ̀ ti jọ sọ́ tí wọ́n mọ̀ wọn yẹ sọ. ẹ ṣe fọwọ́ tilẹ̀ kí n tọ́gbọ̀ tẹ́gbọ̀ tẹ́gbọ̀ tẹ́gbọ̀ adẹ́kọ̀ọ́kọ̀ ọ̀pọ̀lọ̀ tí ò ní di ọba sẹ́gìrì sí ẹ̀nà. yàrá mi ò tí ò já. yàrá ó já mi jù. ẹbí wo bí ẹ jẹ́ kí n sọ tọrọ fún yín. ṣe rí gbogbo ayé ló ń gbàdúrà kọ́mọ dàgbà kó ga ju bàbá yẹn lọ. gbogbo ẹ̀ tó jẹ gómìnà ní kò káàkiri ẹ̀ kò tẹ́ tó lọ́pọ̀ tó káàkiri nù wọn tó jẹ gómìnà káàkiri ẹ̀ kò ń kankan yẹn kò sẹ́ni ọ̀pọ̀lọpọ̀ tó kàdúrú nu wọn ọ̀pọ̀lọpọ̀ lórí ẹ̀ ni mo wá lọ bájọba ṣe mítìn ẹ jọ̀ọ́ mo fẹ́ kọ́ ọmọ mi wá síkù tọ́ máa tẹ ọdún kan sọdún méjì tó tún àlékò báyìí á bẹ̀rẹ̀ sí da gbogbo tẹ́tẹ́rẹ́ kàbírú dàbírú o á jẹ ṣíàmà ní gbogbo èkó yẹn pé kò sọmọ náà ìjọba ká ṣe nìyẹn ẹ bọ́dọ̀ fẹ́ kẹ́ ẹ gbà sí mi lẹ́nu bẹ́ẹ̀. bá a èmi ò pé mo wí bẹ́ẹ̀ o wọ́n lẹ́ ń bá pa lákàn lẹ́kọ̀ọ́ ogún ọdún lẹ́wọ̀n rẹ̀ ká tó wá ní ló bá lọ ọmọ ọlọ́mọ lẹ́kọ̀ọ́. ṣé bẹ́ẹ̀ mo lọ. ẹ bàbá kàbírù àti àkàbírù ẹ̀yà kàbírù wo lẹ́ ń sọ pé ń lè kó kò tí ì yé mi. ìwọ náà ni. Ah, ìyá kàbírù ẹ̀yẹn tó ń tiẹ̀ yín ò já. sórí gbogbo ohun tó ń ṣe ń bí ìlú kà mo fẹ́ kọ́ lọ di àgbáyé kí gbogbo ẹ̀ máa pariwo ẹ̀ kó bá ah, eh, tú alágàgà tú àgà olórí okòdé kó bẹ̀ fún sọlẹ̀ eh, eh, ìwọ kan wá di bàbá wọn tí mo fẹ́ kó lọ sí ilé kò ní ẹ̀ tó bá padà dénú ìfẹ́ kó kó mọ́tò oríṣiríṣi kó kó dé pé mo dé o mo fẹ́ kó ṣe nìyẹn baba kabiru baba kabiru baba kabiru o ni tẹfẹ mu jáde o o tẹfẹ mu jáde o o tẹfẹ mu jáde o. alájẹsẹkù yóò lọ sẹkù mi ò lọ sẹ́kọ̀ọ́ wèrè ní ẹnìkan mi ò lọ sẹ́kọ̀ọ́. ọmọ ẹ ọmọ ìlú kò mọ́tò ńlá ńlá wà. àbúrò ilé àti àbúrò sọ̀rọ̀. o ò ṣe fáwọn ilé o ṣe fáwọn ilé báyìí o ò ṣe fáwọn ilé báyìí. àwọn àbúrò mi ò lọ ẹ̀kọ́ onílé ẹ̀kọ́ àwọn àbúrò mi ò lọ ẹ̀kọ́ yẹn àdó ẹ̀kọ́ yẹn àdó ẹ̀kọ́ yẹn àdó ẹ̀kọ́ alákàbírù. mi ò lọ sẹ́kọ̀ọ́ alákàbírù mi ò lọ sẹ́kọ̀ọ́ alákàbírù mi ò lọ èmi ló ṣe pé fún. ọ̀rọ̀ èkó yìí sílífà èmi ló ṣe pé fún. makabiru wo olówó orí mi ọ̀rọ̀ èkó yìí bó o ló ṣe jẹ́ lóòótọ́ lóòótọ́. jẹ́ kí n ṣàdúrà fún ẹ sọ pé àìsó ṣàlójú ọ̀fun bó o ṣe ń pariwo kiri pé kabiru ò ṣe dáadáa ó ń dàlúrú ó ń dàlúgbòrò mo ṣẹ̀ṣẹ̀ wá rò pé òótọ́ ni orúkọ rere mà sàn ju wúrà àti fàdákà ló ní mo lọ fọ́rùbọ́ gbèsè ni mo tọrọ bọ́ gbèsè ni o mo yá o seventy thousand mo lọ yá o. kí lè ṣe dúró o ṣe ilé yìí ni ṣùgbọ́n gbogbo bí olùgbà tó máa sásìkò kàbírà dé ṣó bí kàbírù ṣe ń da gbogbo òrù láàmú tó ń pariwo èmi ò mọ̀ mo ṣẹ̀ṣẹ̀ wá ọ̀gá tóbìnrin sọ o tó tó ní ìmùsà òkè ẹ̀jẹ̀ ìyàwó kókó kó lu èkó ẹ̀rùn tó mo fẹ́ ṣe ni. mo wá fowó kan ẹ náwó sẹ́kù ni àbẹ̀wò fowó ránṣẹ́. kí ló ń sobìnrin ìgbà ó dà wò bí sórí gbogbo ohun tó fẹ́ ṣẹlẹ̀ màṣálà ìfún ẹ̀ sórí ayé mi àti ẹ máa sọ kì í ṣe ìsìn màá ṣá ó máa yọ owó sọ́dún èyí ó máa wọ́n rí i lọ́dọ̀ fẹ́ràn owó dídá rẹ. sàkínní ò ní lẹ́yìn. ẹyin dada ló máa ní ìwọ kan fọwọ́ sí ìwọ jájọ fọwọ́ sọ́pọ̀ báyìí kájọ fọwọ́ sẹ̀ kó ló èkó ọ̀dà ṣe sọ̀kan sọ̀kan ọ̀dà tó bá lè gbà tí kàbúrà lè gbà pé òun fẹ́ lo èkó tó bá tò máa fẹ́ seven thousand. seven thousand ọ̀rá ń gbà ló pé mẹ́wàá ten thousand ten ni mo fún ẹ yọ lọ mo di fúnra fúnra mi nídìí ẹrù rẹ lórí èkó ó ti rè kó. èèyàn mi kẹsẹ̀ má má ṣìnà o ibi ẹ̀dá gbé ni lọ àṣẹ̀dá náà ni ó mọ̀ mọ́ o má ṣe dàsẹ́ má ṣe ṣìnà má ṣe ṣìnà má ṣe dàsẹ́ kádàrá ti mú o má má ṣe tọ́ ìjà ẹ ṣé kó wà sí wa. Kabiru. Ah, Kabiru. Come here. Ní ìbálẹ̀ wà lóṣù kàtàkì. Kabiru lorúkọ ẹ̀ ṣe ṣe ẹ̀yin àti ẹ̀lẹ́jọ́ máa ma ṣiṣẹ́ láti ilé lọ. Mm-hmm. So kẹ́ fi gbogbo ilé hàn káàkiri then ibi tó máa máa lò sí ibi tó máa sùn sí kẹ́ fi gbogbo ẹ̀ hàn. Ẹ má bínú màá ẹrù wọn wá ń kọ́. Ṣé kò tí ẹ fọ òrí lọ́wọ́ ẹ̀? Ojú ẹ̀ ló pọ̀ meanwhile tàbí olùdó bá ṣe sọ kù ọ̀dà èmi náà bọ̀. ẹ bá ti wo kí ló kọ yìí. Ah, ah, ọ̀dẹ ni òrè ni òrè ni orí bó ṣe rí ni à. ọ̀dẹ ni òrè ah, ṣé pólíbàgì náà ń ta nù yìí. ó sọ nǹkan ni òṣùpá irú fìlà wúlọ wá dé. ṣé ẹ máa rẹnu ilé. wọ́n ní o mọ̀ lọ. ẹ̀rí nǹkan bí dẹ́kun sí ẹ̀wọ̀n. ìrúkúrà wa sọ àbúrò ẹ̀ wèrè wọ̀wé ko orí ẹ̀ bàjẹ́ <laughs> ẹ̀wọ̀n sákàlàbà ìlànà ẹ̀rí pẹ́ńgọ́. èdè bolóso. gẹ́gẹ́ bí mo ti ṣe ṣàlàyé fún yín tẹ́lẹ̀ àbúrò mi kó máa join me láti máa bá yín ṣe àwọn kọ̀ọ̀kan nínú ilé Edward eh, mo wá fẹ́ ṣàlàyé nǹkan fún yín lórí ọ̀rẹ́ bó ṣe wá wà yìí mi ò fẹ́ kẹ́ fi ọwọ́ òṣìṣẹ́ kẹ́ fi bá lọ mọ̀lẹ́bí wa ni bó ṣe wà ọ̀wọ̀ tẹ́ bá lè fún èmi àti ọkọ mi òun ni kẹ́ máa fún nínú ilé ṣe ti gbọ́ gbogbo nǹkan tó bá ti ń nídìí kò ní kẹ́ máa ṣe fún un lásìkò ṣé ti yẹ yìí. ẹ̀yin yẹsì mọ ẹ̀yin mọ mi wá ẹ dákun ẹ mọ bínú ẹ aṣáálì gbogbo nǹkan tẹ ẹ sọ ló clearance sí wa mọ ó ní nǹkan kan tí ọ̀wá yé mi ni nígbà tẹ ní pé gbogbo àpọ́nlé ta bá fáwọn dáàdì náà ní ká mọ fún bọ̀dà kábì bí bọ̀dà kábì sì ṣe wà yìí wọ́n ah, fẹ́ bèrè ni pé sí gbogbo àwọn oúnjẹ tá a bá ń sáfìsì fún dáàdì náà látún mọ́ sáfù àwọn náà ni àbá ti dín ríǹkì náà torí yóò dà fún ọmọ rẹ màdàmú ọlọ́run ní dáyìn láàmú ọ nígbà tẹ ní ẹbí yín ní bùràkà bí wọ́n ṣe wá rí bí ajá ránran tí ń pa kún báyìí ah, ẹ dákun ẹmọbìnrin torí ọlọ́run ṣé bẹ́ẹ̀ ṣe wá mú ọ wáyé ẹni ká máa pọ́n ah, eléyìí ṣé wọn ò jọ ọ̀nà ẹ dákun ẹmọbìnrin. ṣé eré lọ́ni kẹ́ wá ṣe mi báyìí wọ́n ṣàwọ̀ ẹ̀sìn. ìwà àbàjẹ́ tó ti gbogbo yín lẹ́wọ̀ can you imagine sí bíbáyìí oníkálukú bẹ̀rẹ̀ sí ń sọ játijàti lẹ́nu. kí ló ṣe ìwọ tó tó di ìwé àlùbọ́sà bá kí ló ṣe. òtútù mú láti ta tó bí ilẹ̀ tútù ń dà mí láàmú tí n bá sì jù wọlé bá mo lè dénú lé kó yíwọ́. ọlọ́àjẹ́ ìwọ mẹ́rin àmì jésì. ìwọ ṣé ò kì í jẹun. kò tiẹ̀ sáwọ̀ ọ̀la kankan lára ẹ̀ pẹ̀lú bó ṣe ti pẹ́ bíbáyìí tó kí ló ṣe é tó kàn gbẹ lórí tó gbẹ lọ́rùn náà bóyá ó ti kárùn. madam ẹ ayélujára gbèsè gba sílé tí ogun ló lè mọ rírì lẹ́sẹ̀ ah. mọ rírì yìí kò sóúnjẹ lára kò sí lọ́sàn-án àánú ìbúra kábírù ní í ṣe ni ah! ádámù ọmọ yòròǹgbò ọ̀bọ ní omi rákàdúró yóò kú ni torí kò so oúnjẹ bẹ́sẹ̀ wáyé wọ́n ti kọjú ebi náà kọjú sí ẹ̀yìn náà kọ́sọ́ oúnjẹ ebi wọ́n tàn yẹn yẹn egun lẹ́yìn dáhùn mọ́. ọ̀rọ̀ ní ọ̀pọ̀ èmi mọ̀dàmú ẹ̀mú dáná òun èmi èfè bí pa wọn kílẹ̀ adé nígbà tí ṣe pé mo fẹ́ jẹ ti yín mú oúnjẹ. ọmọ èfè bí pa ebi gan mẹ́tò jẹ sàtì. it's okay Oh. ní àfikún ṣé gbogbo ilẹ̀ ti understand kan tí madam sọ Kàbírù tẹ̀ ń wò yìí bíi family ló ṣe jẹ́ sí wa and eh, ẹ̀dẹ̀ gbọ́dọ̀ máa respect ẹ̀ nítorí jọ́kíjọ́ tí ó bá ti complain nípa anybody nínú yìí bóyá ẹni ẹ ti ríṣẹ́ síbòmí nìyẹn ah, um, Kàbírù èyí tó jó obìnrin láàrin wọn yìí eh, òun ni cook nílé so anytime tẹ́bí bá ti ń pa ẹ̀ jẹ́ kó mọ̀. èmi mo mọ́ dánú. eré tó wọ kíní sórí òun ni kẹ̀kẹ́ fún anytime tó bá ti fẹ́ kúrò nílé ṣáàjẹ́ kó mọ̀ máa ṣí kẹ̀kẹ́ fún ẹ. then this um, this third one òun ni gardener òun ló máa ń gé flower tó máa ń tọ́jú lé anytime tó bá ti notice pé ilé ò wá òkè bóyá àwọn ọ̀dọ́tí kankan wà nílẹ̀ o lè jẹ́ kó mọ̀. ìkẹrin wọ̀nyí òun ni dírẹ́fà tó bá níbi tó bá fẹ́ lọ jẹ́ kó mọ̀ gbé lọ gbé padà pẹ̀lú okùn iná níbi ń wà ní ọ̀gá. ṣé gbogbo yín understand nǹkan tí mo sọ ń ẹni tó bá misbehave nínú yín mhm. any date tí Kabiru bá complain nípa yín mo máa sáàkì yín ni o ṣé gbogbo yín understand mi ṣá. Ah, bẹ́ẹ̀ ni ṣá. àsọ̀rọ̀ CPC sá as ah. your lordship secretary. ẹ kó ṣubọ. ṣé ìbẹ̀ ìbò ah. mi. ìyá àti bàbá ẹ̀ ló máa pieces ẹ kó ṣubọ ta. orí yín bò ṣá mo rìn orí ẹ̀ bò ṣá. ìyá àti ìyàwó rẹ̀ bọ́ta. bó lè yí ṣe ń wà ní pẹ̀lú ìtọ́jú. Ah, ẹ gbà lóde yìí. can you imagine? ẹ jọ bọ́ mo tẹ̀ sí gbogbo àwọn aráàlú àrùn yìí kò sí ìtọ́nú nọ́mà nu gbogbo wọn. bẹ̀dá lọ́wọ́ tó lọ́la o tó lọ́la tí ò lọ́mọ láyé àwọn ọmọ lásán ni. bọ́dà kàbí kí ló ṣe yín. sójú ẹ fọ rẹ ọ̀rẹ́ kó tutù imú mi ni. ẹ dákun mo bínú ṣe akọgìrì ló mú yín ní àbílẹ̀ tutù. ẹ̀fọ́rí ni àbójú rẹ fọ́. ẹ̀fọ́rí ah, lọ́gbẹ̀lẹ̀ ọ̀gbẹ̀lẹ̀ lágídí ni báyà kábàáyé wá bàrà kádàánú lé mọ́gídí dákun fẹ́ bí ọ kankan dákun sọlọ́n pé méjì mi. ọlọ́run kan ní bẹ̀. ṣé kí sọlọ́n tó dá abúlé wa ń lọ náà ló dá ìkó tí mo wà yín náà nìyẹn àbí tí n bá bọ́ta òun mú gẹ́gẹ́ ni tí n bá tó wá wọnú ilé wa bí òtútù bí òtútù ni o bí òtútù bí òtútù ni o. ọ̀pọ̀lọpọ̀ ọlọ́ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọdé tó jẹ́ mọ̀ pé acc yìí yìnyín ní máa ń pọ̀ òde ìmọ̀ múnú ilé tutù ni bó ṣe wà yìí jẹ bá tàn kárí ilé báyìí yóò tutù bí yìnyín ni ah, kè é mú orú mú yẹn ó rè é. Ah, fíríjì ní èsì sí. kí lẹ wí. fíríjì. fíríjì kan stabilizer ni. ìwọ̀n tó ń stabilizer ẹ̀yin ẹ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ẹ bá yín pa ẹ̀yin sùúrù ẹ jẹ́ n bá yín pa. Ah. mo dáhùn ẹ̀yẹ mọ̀ nǹkan gbà tí ìbá yìí tó ṣẹ́jú márùn sí ṣẹ́jú mẹ́wàá ara yín ọba lẹ̀ ilé wọn kákò ní ìsìn bí adìẹ tí náà mú. ṣé fíríjì yìí ni nígbà tí àwọn táwọn. fíríjì. ọ̀gá gbọ́dọ̀ gbé kíní ikú mi oh. ọ̀gá gbé kún mi. wọ́n gbé kíní ikú ẹ̀yin lẹ́bọn rẹ̀ ọmọ wọn. ọ̀gá gbé kún mi. ẹ dìde ńlẹ̀ dìde ẹ pẹ̀lẹ́ ẹ wá mọ nǹkan bọ́dà tàbí tó bá ti ń ṣe yín yóò mi ìbámu ṣe ti gbọ́ dandan ni ẹ mọ̀ wo tẹ́lẹ̀ débi pé gbogbo ẹ wà ká mọ́ yín láàánú. ẹnu ẹ kó àdúgbò ìwà mi kí ni wọn gbá bẹ kí tún gbá bẹ. fún mi lọ́mọ ayọ̀ fún mi lọ́mọ ayọ̀. burúkú mọ́sá àǹfààní wo ló wá tó jùkẹ́ sáàrin wọ́n ṣẹlẹ̀ pé àǹtú bíbá ìṣe ni bóyá àwọn ṣe ìyàwó ètò ìwọ̀n òpè rárá táyà lè fẹ́ fọwọ́ rẹ̀ ṣeré tí òun fọmọ gbọ́wọ́ rẹ̀ gbọ́mọ tuntun tọ́wọ́ amúlẹ̀ tó sọ wípé báyìí síbi tọ́wọ́ ara ní sọ́wọ́ àdéhùn ṣe pè nù wo olórí burúkú wọn nìsín ṣebí jáàkà àti tán ni àwọn èrè yìí. máyì tó máyì tó èmi lọ ṣépè ni èmi lọ ń bú. irọ́ irọ́ èyí ṣépè fún ẹ wò torí Ọlọ́run mọ́ bínú torí pé kò mọ́ yín lá látòkò yín tẹ̀ ẹ ti wá ni o. fẹ́ irú kíní tó bá dijọ́ mi tẹ́ bá ti mú tán kò dùn mí o torí pé lábàáyín tẹ ẹ ti wájú rẹ ti rú rẹ mú bó owó tiẹ̀ ti pín kájá tí ọkàn lè mọ́ débi pé inú yín ó dùn ẹ wà mú relé ṣé ẹ rí i torí pé ẹsẹ̀ wọnú bí ọ wá ń ṣe yín bí ìwèrè bí ìwèrè ló jẹ́ kẹ́ ẹ mú. ṣé ẹ rí tó bá di jọ́ mi ìtẹ̀ bá mú wí ẹlẹ́nu lòlá yìí kò yé yín jẹ̀dí ọ̀rẹ́ ìlàmù ṣé ẹ rí lẹ́nu géètì agbẹ́dúrọ̀mù kan bẹ̀ kọlọ búlù ni ibẹ̀ la máa ń sọ sí torí pé kọ̀ mọ́ yín aṣẹ́ ti gbọ́. ẹ torí orí yín lè mọ pé débẹ̀ mo ní kí n bá yín bá yín sọ ṣẹ́ ti gbọ́ ẹ̀yin ẹ lè máa lọ ṣùgbọ́n bá di jọ́ ẹ má ṣerú rẹ̀ mọ́ o. máa ń tó barakabiru. orí mi lè má pè é débẹ̀. irọ́. ìjọ wa kò mí nínú rẹ̀. ebi igbákejì ọ̀gá ni. igbákejì ọ̀gá àmọ́ ọ̀gá. irọ́ o ọ̀gá wà lọ́tọ̀ igbákigbá igbákejì. ẹ má bínú barakabiru mi sọ bẹ́ẹ̀ mọ̀ níjọ́ mi sẹ́ ti gbọ́. maito. súlẹ̀ ni ó kọ. barakabiru. maito. kábíkábí. ayé ti ta mi bẹ́ẹ̀ ah bùràbùrà kàbírù. maito ẹ dákun ẹ má bínú. àbáyé tó ní wákàtí òwe náà gbàgbésẹ̀ rẹ ti tọ́nu lé. ẹ mọ̀ sí bẹ́ẹ̀ sí ah. tó ẹ wò mo gbà yín lọ́gà. ọgbà mi lọ́gà. ọ̀gá káàkiri. èmi ló wá sọ fún mi ò pé. irọ́ àṣìṣe ọ̀rọ̀ rẹ̀ wò. èmi ló kò lọ́mọ ko. àìgboro ìlú yín ṣébi tá n kà ní. ó yá tá kà ní o gbígboro ni o. ó ti gbọ̀gbọ́ abájẹ́. ẹ mọ̀ tí. Ah. ra kàbírù ojú ọ̀pá mọ́ ń fìlà. kàmásí kó náà ni o ìyẹ̀dá lẹ́nu àìmásí kó náà ni o ìyẹ̀dá lẹ́nu o. àti wo àti gẹ̀tọ́ àti gàdá everybody gbọ́dọ̀ wà ní kọ́fà nìkan. so tó bá ti dé ó ti mọ̀ nǹkan tó máa ṣe lára ẹ̀ sẹ́yìn kọ́ mú kọ́kọ́rọ́ fún ni. èdè màmá yẹn tọkọ sí kọ́hún. bẹ́ẹ̀ tó tó bá ti dé ẹ kọ fún ní kọ́kọ́rọ́ yẹn kó máa gbé lọ àjàní ńkọ́. ó ní kí ó lọ ra ọ̀ra ọ̀sán wọn wá fún ṣé wọn lọ gba ṣéǹjì ó wá ní pé kí èmi náà bọ́ ọ̀rọ̀ òun lọ́wọ́ ó lóun ó yọwọ́ ọjọ́ kan fún mi ní owó oṣù rẹ̀ yóò yọwọ́ fún mi ní owó oṣù owó ọjọ́ kan. ṣé wọ́n dì ní. rádaràda tó máa ń ṣe tẹ́ bá ti sílé òun ẹ gbọ́ inú bó ṣe ra wọlé tẹ́ bá ti lọ tọ́ látàárọ̀ títí tẹ́ fi dé lálẹ́ bó ṣe ra wọlé nù. Ah, um, má gbàgbé nǹkan tí mo sọ fún ẹ. mo gbàgbé tí. anybody gbọdọ̀ kúrò nílé yìí. kò sí wàhálà ẹ bá mú nǹkan bọ̀ o. ọ̀gá òkè tẹ́ máa làbọ́ jó ni ẹ dàpọ̀ ló máa làbọ̀ o. yọmi yọmi bẹ́ẹ̀ni. dàpọ̀ ọ̀ àwàmọ́ o. ọ̀ya ọ̀ya ọ̀ya ọ̀ya. bẹ́ẹ̀ni yíyá yìí. ah wọ́n lè mú owó de. ẹnu owó ẹgbẹ́ lórí ti ṣe dákẹ́ ẹ dààmú ló nẹ̀yẹ ẹ̀mí yóò bẹ̀ bọ̀. bẹ́ẹ̀ni ẹ dààmú gidigidi. ẹ dààmú kù lọ́jà mọ́ndé ẹ mọ̀. àwọn àwọn ọkọ̀ ẹ̀ tó lọ́lá àti olọ́mọ láyé àwòrán lásán ni gbogbo ẹ̀. ọmọ wẹ́yìn ọmọ nígbà wẹ́yìn ń wá sí i àbúrò àfọ àti ọjọ́ sí kí ni òfófó rẹ̀ sí àgbàbìrú ẹ̀dá ìrọ́sì tí o bá fọ́ méjèèjì ayé máa fi àríjì máa rí di ayé ò ní rí di mọ̀mọ̀ dáná àǹtí àǹtí ìwọ náà fi sí jẹ́ àwọn ọ̀sán fẹ́ẹ̀bẹ̀bí àní mọ́tò ara o àjẹlí táwọn sàn lórí ibú ìyá rẹ ni yẹyẹ mọ. àwọn oúnjẹ tí mo sì jẹ láàárọ̀ kan. ẹbí ọdún ilé bá ti lè sè. ṣọ́ọ̀bù rẹ̀ yín náà ràn àjọ. bẹ́ẹ̀ ti délé mẹkáníìkì. àbọ̀dà mọ́ni mẹkáníìkì yàn wá jẹ. ẹ wo bóyá kú táyà sí ìkéyàn ru táyà lórí àbí. ẹ jẹ́ kí a tẹ̀ lórí. Ah! iṣẹ́ eh, oúnjẹ lẹ máa jẹ. ọmọ tó ti dẹbi rẹ́ẹ̀kì oúnjẹ lẹ máa jẹ. àwọn ológun bú lágbára ọlọ. payment of the ccc lélẹ̀. payment of the ah, ccc. Ah. ẹni tó wá sẹ́fún ọ̀bọ̀ ló wá sẹ́fún. ọ̀bọ̀ kọ́ wá sẹ́fún. ẹni mọ̀rẹ́ mọ́. ẹ̀rọ èmi kò dé dákú. ìlú mọ wá gbà. ọjọ́ wo la tó fi lọ́dọ̀ bẹ́ẹ̀ kú báyìí. àní ah, ọmọ wa. èmi ò ọmọ ìwọ wọlé gẹ́gẹ́ bí wọ́n sọ wọ́n fẹ́ ṣiṣẹ́ dọ́wọ́. ó yà kí ìfẹ́ yín àwọn ọbẹ̀ yìí ti rẹ̀ bá tún filẹ̀. kí n fi wá ayé orídi rẹ̀ ayé orídi rẹ̀. ẹ ti dẹ́ tó àwọn tó paná ẹ ò tètè paná ọmọ sàárà. sọ́kùnrin wa ló máa lọ ọmọ yìí. ẹ dá lóò ẹ dá lóò ẹ dá lóò ẹ dá lóò. wọlé wọlé wa máa jọ̀gá yìí. ẹ dá lóò wọlé ọ̀sẹ̀ yọ múrítàlá lójijì lọ́wọ́ jọ wọn. bàbá mi máa fi lé e. ọ̀sà òkè tó ń tẹ̀lé múrítàlá lójijì. ẹ dá lóò bàbá mi máa fi lé e. ọ̀sà mi ni má rí bí. àmì àmì àmì àmì. ẹni ló gbé ó dijọ́ mi ó bá dijọ́ mi ẹ̀dá ẹ̀dá àìwá ẹ̀má ẹ̀má mẹ́ta ẹ̀dá mi náà. ẹ̀dá kò àmọ̀ sí ẹ̀dá kò. àmọ̀ mọ́ rírì ẹni tó wá sẹ̀ fún abẹ́sẹ̀ yọ múrítà làǹjọ́ ojúmọ́ la. lágbára ọlọ́ ẹni tó wá sẹ̀ fún ọ̀rọ̀ ayére mi. ẹ̀mí nu o ẹ̀mí nu o ẹ̀mí nu ọdún wọn jì eléyìí ẹ̀wọ̀n àbẹ̀tẹ̀ ẹ̀dí ẹ̀tì ìṣe ọjọ́ ọlá yìí lẹ gbọ́ ọjọ́ olórí ìlú ó pòórá bíi max nàìjíríà ìwọ náà ó ṣe pòórá. ẹ dá lóhùn ọ̀rọ̀ sọnù bíi bẹ́ẹ̀ orílẹ̀-èdè. ilé mẹ́wàá yìí jìnnà ọ̀rọ̀ Kábírù Kábírù èyí obìnrin wọn ọ fi owó rẹ ti di rẹ. ẹni ògbà tó ń láwùjọ tó bá wá jọ lálẹ́ gan tó bá wá jọ lálẹ́ gan afẹ́jáyé ní ìjẹkújẹ. mo lọ ṣèyàn bá rẹ̀ mọ́ tòlù jẹ́ akọ́gbìnmá ẹ̀ làwọn jẹ ní. ṣe bẹ́rù mi o. mo gbàdúrà fẹ́yìn àti dájú wa ẹ̀ ní sàṣetì. òjò ìbànújẹ́ wà nípa yín. agbára ọlọ́run báyé ti ń jáyé tọ̀run ń jọ̀run ẹ̀ wà ní tẹ́lítìkà ẹ ní bó lórí ibùjọ kọpọ ah ìyá jẹ wá lánàá gbẹ ìjáde tán ìyá ò jẹ bẹ̀m̀bẹ̀ lọ́jọ́ àjọ̀dún ọjọ́ òkúrè ni ẹ wá wò ìyá jẹ wá o bí yóò tiẹ̀ jẹ àwọn ìyá jẹ mi torí mo mọ̀ ọ́n là kí lè jáde lọ tán fún Ni bọ̀dá kàbí ní bá nìyẹn káwa àwa o káwa ti kàn lọ lé mẹ́ka mo ní àá ah, bó láti ti kàn lọ́ọ̀dọ́ mẹ́ko ẹ wò ó kò lè dùn lẹ́nu mi àfi tí maito bá sọ maito mm. gbà lẹ́nu mi kó sọ́dọ̀ rìn. madam ọlọ́run ní dáyìn láàmú ní táyé bá láàmú náà ń pè mádàmú kọ́lọ́ dáyìn láàmú ni mádàmú ẹ̀ ní káwéréké bí àwọ̀ gángan mọ́mí ẹ̀ ní tẹ́kọ̀ọ́ bí ọ̀pá àgbà kí n má parọ́ fún yín ṣé ẹ rí bòdà ká kébí ń para yìí ìkànnì ẹ o wọn burú pásọ wọn ṣe ràn lọ́rùn ṣé ẹ rí bí ẹ náà bá ní ká máa ti ọkọ̀ ibi tá a ti ọkọ̀ dé ah. àti délé mẹ́kù bẹ́ẹ̀ ṣé ń wo bọ̀dà kádùrú ìjọba ọ̀run dàgbàrà fún ọ̀fọ̀ lágbára ọlọ́run ìdájọ́ tí wọ́n á fẹ́ kẹ́ ẹ dá ní ìṣẹ́ mọ́ sòjòrò ìdájọ́ ni kẹ́ ẹ dá ẹ jẹ́ lọ sí sọ́kàwé ìsinmẹ́lẹ̀ ìkùlé káyọ̀ sọ̀rọ̀ síbẹ̀ fẹ́ kò sí nǹkan kan tí yóò ṣẹlẹ̀. dádì ìyá jẹun tó tọ ó jìyà bẹbẹ náà bí yóò jìyà rẹ ọjọ́ mọlẹ pé ní ráwòrán kẹwọn ah. ah, èmi tí ìmọkọ wà bí bọ̀dà kábùrù ṣe ní kí n máa wakọ̀ ní bí ṣe ń tẹ bíríkì ní ń tẹ tọ́ ọlọ́run kí o tó ti ọkọ̀ nílé mẹkáníìkì ó burú jáì ó burú ẹ dákun ó burú. èmi tí mo ti ẹ̀jọ́ bí lódún jù láàrin wọn. ṣé ẹ ti sọ̀rọ̀ tán. àsọkùnrin yẹn sọ̀rọ̀ tán. àbí ìkọ̀kan ní í sì ní ìkọ̀kan tó tó fẹ́ sọ. sẹ́rí nǹkan tó wá ṣẹlẹ̀ ni pé dádì wa gbogbo ní rò mí débi gbogbo ògóró ẹ̀yìn àtọrùn bá ń dùn mí gidi ni. mọ́rìlẹ̀. ṣáá máa eh, tó àti wọ́n náà. yọ pẹ̀lú gbogbo nǹkan tẹ́ ẹrù kalẹ̀ yìí kí ni Kabiru fi jẹ̀bi ń bẹ̀. lọ́wọ́ ah! ah! ẹ sọ fún mi náà because pẹ̀lú àlàyé tẹ ṣe yìí mo ò rí nǹkan kan tó bá àtúnṣe. ẹ̀wọ̀n mọ́tò wọ jíà àti ní títí tá a fi dọ́dọ̀. Eh, eh, ṣé o rí gbogbo yín pé ṣá ẹ tó padà bẹ́ẹ̀ tó sórí yín pé ṣá ẹ jà wòlé kò tiẹ̀ wá sí respect kankan mọ́ nínú ilé yìí any small thing báyìí ẹ ti tora yín wọlé ẹ mú máa rojọ́ pátápátápátá wọ́n ṣépè fún yín kí ni problem yìí náà ṣé mi ò ti sọ fún yín pé nǹkan tí Kábírù bá ṣe nínú ilé àṣegbèrè kò bá ní kẹ́ ẹ mórí yín wá lẹ́yọ̀ kọ̀ọ̀kan kẹ́ tó sílẹ̀ báyìí kó máa tẹ̀ mọ́lẹ̀ kọjá ẹ ẹ gbọ́dọ̀ kọ̀m̀pílẹ̀ do you get me ẹ don't complain eléyìí tó bá ní lára ní kó gbalé ìyá àti bàbá ẹ lọ ah. torí èmi kọ́ mo kó báyìí ẹ jẹ́ kó rí yín pé o ẹ jẹ́ kí orí yín kó pẹ́ papọ̀ the next time tẹ bá tún wá tẹ tún wá rọ ẹjọ́ ìgbére yìí ọlọ́ọ̀bà máa kọ́kọ́ kọ́ yín lọ police station máa ní kọ́kọ́ bá mi fìyà jẹ iná kí n tó lè dànù lọ. àgọ́lọ́pàá pẹ̀lú àtẹ̀kẹ́ yìí it's okay take it easy. olórí idiot làwọn pípù yìí náà. it's okay má jẹ́ kó fẹ́ lápá tẹ́ńsọ̀n náà. àwọn ilé ìkẹ́ fún èmi ní apá tẹ́ńsọ̀n. wọ́n lé ẹ̀jẹ̀ kan kúrò ìjọba náà kàkà kọ́ fún mi lápẹtẹ́sẹ̀ ọlọ́run máa fi flush gbogbo ọ̀dà ni new stars làwọn ọmọ yìí náà. it's okay it's okay it's okay. wọ́n ti kọ́ fílà kàdẹ́sán. ṣó ti tán ṣó ti tán. ẹ jẹ́ ẹ lọ́wọ́ mi bí mi ẹ̀jẹ̀ rẹ̀. orí bújáde wọ́n ní ìbọn tó kún mọ́ ìyàwó ní ìjọ ọ̀sán mọ́ ẹ̀yẹ kúkà ló ti rí. wọ́n rí bàbá. ìlẹ̀fà mo ní wá sọ fún yín ni pé nọ́ńdùsì tí mo ṣe ti jiná ìpè ṣèǹbáyé bùwá. èwo tún ni nọ́ńdùsì. màkàrónì màkàró tí ń rín ẹ sì fẹ́ràn o. màkàrónì ẹ sọ bó jẹ ni ẹ gbé wá wá jẹ kó jẹ gbé wá. wọ́n lẹ̀ ní ẹni tí yóò sì. bábọ́ kọ́ mi. máa rí báyìí mi kò mú wá ìgbà tí mo ti rí i pé ní ọ̀rọ̀ wa àti máa ètè ń kú lẹ́jọ́ mẹ́ta yìí ìdè fẹ́ kàwé sí mi láàrin. ìyìn lè ṣe bẹ́ẹ̀. mọ́rìnì iṣẹ́ gbólówó ẹ̀. ẹ dákun. mọ́rìnì torí pé òṣòkà lé ọwọ́ adọ́rọ̀ kàró màbí kí ọ̀pẹ pé máa jẹ́. ẹ kàbí ẹ dákun torí ọlọ ẹ ní kọlọkọ ẹ wà ní ìsinsìn ẹ dákun ìdè kí ló dé. yé mi ó ti yé mi ó ti yé mi ó dùn mí wá ó wá dùn mí pé ọgọ́ òsínlé ní wákàtí dáwà yìí. Eh. ṣé àyè tó bá tóbi nínú ẹ̀wù rẹ̀ èyí tó tóbi tó máa tó máa kó lẹ́ẹ̀kọ́ ọ̀nà lónìí ọ̀dẹ ilé yín ọ̀dẹ àbáyé. sèbélé ilé ilé jẹ kò sí wàhálà ẹwọ òyìn bá yín gbẹbà wá. èyí wàá gbẹbà àbọ̀dá àmàlà. ẹ wò mo ń bọ̀. àmọ́ yìí sẹ́yìn tán lé. congratulations madam. congratulations. bẹ́ẹ̀ni um, you are two months pregnant ma. doctor are you sure. yes. Ah, olúwa ma ṣe wo. pẹ̀lẹ́ mọ́ fóònù rẹ̀ mi ríngì ọ̀gá mi gbé yìí. Eh, oh oh okay hello honey má bínú má bínú mo ṣì wà lọ́sítì ni okay okay okay okay okay i'm coming home now okay all right. Eh, congratulations. doctor you should not ń so. You should da yín lójú ṣáà. ọgbà mi lẹ ti lóyún oṣù méjì. èmi. sẹ́yìn eh? nísìn ẹ máa ní láti ṣe jẹ́jẹ́ eh, ẹ máa a máa kọ́ wọn nǹkan fún ìtẹ́wọ́n máa rest ẹ máa ṣe wàhálà fún ẹ náà ṣe ti gbọ́. Doctor, are you sure? hundred percent sure. ẹ ní kí àwọn dáadé ẹ ní bá pẹ́ mi. Àmàsíkò náà ni ó Congratulations oríire abá alẹ́ òkè. ìgbà My love, I have a good news for you. Really? Mm-hmm. Good news? Yes. Uh, I can't wait. Can you call? Yes. Um, you know I'm not going to guess it, so tell me. Ah, oh, Tilly, e try it. What's that? Your baby is two months pregnant. Wow. <laughs> two months? Pregnant. Oh, are you serious? Like, two months? Oh, Tilly, I'm so happy for you. Eh. No, no, no, no, no. Ah, kí ló fẹ́ ṣe? Eh àná ò lè ṣe pé yẹn àná ló ní láti wọ fáwọn rẹ sọmọ pé ipò tó wà so o ní láti ah, mi irọ́ irọ́ mi fẹ́ wà láwọ. ẹ dẹ̀ má gbàgbé pé mi náà ni màá bá yín gbọ́ ọmọ yẹn eh. èmi ni màá bá yín tọ́jú mi ò jẹ́ kó dìgbà yẹn eh, náà you know what nǹkan tó bá ti fẹ́ jẹ tó bá ti fẹ́ mú sọ fún mi láti sí lọ́wọ́ tó ṣiṣẹ́ kankan mọ́ nílé kí ló fẹ́ jẹ jẹ́ kí n ah, you know my favourite now. Chinese food. má wọ ni tó bá fẹ́ India bọ̀ wá rí ọmọ kan ló ṣẹlẹ̀ ṣé wà lóde wa sórí lè ta lọ ìtọ́kọ àti ìyàwó ni ó ń tẹ ní láti tẹ̀lé wa. ọmọ tó bá ti fẹ́ kí ló fẹ́ ó dáṣọ́ lè wá rí wa lọ́la ó tẹ̀lé tẹ̀lé wa. tẹ̀lé tẹ̀lé náà pàtàkì ó kọ́ máa ń bọ̀ ó tẹ̀lé máa ń bọ̀. ṣe tàsẹ́ má ṣe ṣìnà má ṣe ṣìnà má ṣe tàsẹ́ kádàrá tí mo yàn má mà jẹ́ kó yọ mí lẹ́nu àìmásìkò ni ó. bẹ̀dá ló ń wò ó tó lọ́la ó tó lọ́la tí ó lọ́mọ láyé àwòrán lásán ni gbogbo ẹ̀ o. Elédùwà máa jẹ ń bẹ̀bẹ̀ kí n torí torí àìmásíkò máa máa ní fún mi lọ́mọ ayọ̀. Gbégún kọ pẹ́lẹ́, ta ló lè mọ̀? Bó ń bá pàǹpàjà, ta ló lè sọ? Ah, àfàmàwọn márùn-ún ni ó ti gbọ́dọ̀ dé. Ẹ̀yà lẹ́rìí bẹ́ẹ̀ ni àyànmọ́ wá ṣe mí. ọlọ́run ló mọ̀ ẹni. ìyẹn ti jẹ́ pọ̀ àlejò pọ̀ kí ni wọ́n jà jẹ́. orí mi má ṣe dààmú mi ọ́ ẹ wo ìfẹ́ bó ṣe rí ìwúrí mi má ṣe dààmú ó bí mi tètè gbé mi débi tá a ti mọ̀. ọwọ́ náà kéèkì. bẹ̀dá ló ń wò ó tó lọ́la ó tó lọ́la tí kò lọ́mọ láyé àwòrán lásán ni gbogbo rẹ̀ o. àwòrán lásán ni gbogbo rẹ̀ o. Elédùwà máa jẹun bẹ̀bẹ̀ kí n tó mi torí àìmásí kó máa máa ní kó mi lọ. sà ẹ mẹ́rin jẹun bí yàrá ìjárègbè bí. bíkiri ọ̀gá ẹ̀rú ti gbọ́ ẹ̀rú ti gbọ́ báwọn. ẹ̀rú ń kún. ìdókè ìpè ìpè ń gbà mí bẹ́ẹ̀. mọ́lù. Hmm, àwọn ènìyàn. ayé ra àbàjẹ́ ni àná mo tọrọ oúnjẹ lọ́rẹ̀ẹ́ ni. ó lọ lọ àdá níbi tó yí náà ó fẹ́rẹ́ pọ̀ àwọn ọbúra mi ọbúra mi ọbúra mi o. kébì. ẹ bó o dẹ take it easy. wàá pààrà rẹ̀. mo ti yẹ. lódùmọ̀ rẹ̀. mara kékeré. láwídì gan ni tó ń jẹ báyìí. dákun ẹ mọ bínú èwo ló ṣẹlẹ̀ kí ló dé wọ́n lẹ fẹ́ rí mi. àwí hmm, bẹ́ẹ̀ sálà àwí bẹ́ẹ̀. kí ló wá ṣẹlẹ̀ kí ló sáré alé rẹ. ọ mo lò sókúlẹ̀ báyìí bẹ́lẹ̀ bù mọ́ lọ bí fálẹ̀ rè. <laughs> ẹ dákun bí tiyan ọba tiẹ̀ ní làákà ìṣèbí wọ̀ gbádùn díẹ̀ tọ́lá wítọ́nì ìsìn ló korí bọnú bí ejò yìí. kí ló mú rọ. àwa wítọ́ oníkèmí lọ bí falẹ̀ rẹ̀ mọ́ bínú èmi ò wá nídìí ilé fákọ̀yà ni ìbá ti gbé fájọlẹ̀. aha ó ti wá tán mọ́rì jẹ́sì tọrọ fún ọ sógbó gara ẹ̀fọ́ tó pátápátá omi gbóná ni mo rọ lóye kò gbà wá níṣẹ́gun tó fi rè mọ́rìlì lọ́ọ̀kì ló wá pe ààrẹ pè náà nítorí àwọn kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọn ni wọ́n garagara báyìí ìka yẹn fi tẹ̀lé ẹ̀fọ́ tó gẹ̀ wọ́n pariwo fún wọn àti ibi àmọ̀sọ̀ fún ọ sórí kémi ìṣòtò ọmọ jẹ́ kó yẹ ọ sórí oúnjẹ àárọ̀ rògbàtà àárọ̀ tọ̀sán ìbátẹ̀sán wọ́n rí nìkì lórí wọn fi ọ́ sépè ní. àbí kí nìkan lọ́nà wo méèlì ó ti wá tó gẹ́ báyìí ẹni tó a fẹ́ sọ kó òfòfin sí ni mo sọ fún ọ. kò sí rata mọ́ ṣe bẹ̀ ìwọ náà wo bó ṣe ń pọ̀ kàkà kú ní ìsìn bí ẹni wèrè fún yẹ ẹ̀jẹ̀ àwa wí tó wá pariwo hè bí ẹni tí ọ̀gbàdo ìwọ gángan fúnra rẹ bó ṣe ń ṣe ó ti ṣe bí ẹni ìyàwó ọ̀run dà láàmú tọ́lá àti ẹ̀gbọ́n tẹ́lẹ̀ kò fi taratara gbádùn náà lò sí elétí bí ewé egúre àmọ́ kó wọn ọ̀nà mọ̀ ẹ wá dàkú kí n wá ń tiẹ̀ wá. ẹ ẹ ti tó tó ń hó lẹ́nu bí ọ̀sẹ̀ tó bọ́ nú omi ó ṣerun bí ìtòkó kí ṣe lábẹ́rẹ́ tó fi àmọ́ kọ̀rọ̀kọ̀rọ̀ kí dédé tó ń da gbogbo ẹlẹ́bi kọ́ sí àwa àbí àgbà mi lọ́dẹ àdọ́lẹ̀ tó ń ṣe mọ́rí sọ fún ọ ni. Marini o Marini sórí inú ilé tá a wà yìí ń jọ kọjá sórí ah, ah, ah, ọjà yẹ kọ̀dísọ̀ tí mo wà bẹ́ẹ̀ ni. kọ̀dísọ̀ <laughs> wo lè wà ebi pa wèrè kọ̀dísọ̀ wo lọ wà sára tó ń lù náà ní egun ló ń lù. àánú rẹ ò ṣe mí ẹjẹ bẹẹ ru heart failure sí. àti kidney problem. ẹ eh, ọjọ́ máa fi èbó pera rẹ fèrè òsì ọ̀dà lè pakọ̀ ọ̀dánù lè búra ẹ̀rẹ̀ méjèèjì tẹ̀ ń ṣe wọ́wọ́ tó ń ṣe náà dáná dé òsì ẹlẹ́sẹ̀ bíi wí báyìí ẹ wo bí o èmi kọ́ ọmọ kó bá yín gbogbo tá a ti ẹ sọ ti ẹ̀ dùn gẹ́yìn gangan ẹ̀yin méje ẹ̀ ní ronú ẹ̀ lórí tẹ̀ ń ro níbi tí nàìjíríà dé dúró ní ìsinyìí ẹni bá lóúnjẹ ẹ̀kan jẹ́ ó yẹ kọ́ ọmọ ọdún ní àwọn awító sára tán ganan bí ẹni tí ò gbádùn ọwọ́ ni ẹ ọjà rẹ̀ ọjà sàn ọjà lẹ̀ sóòrù rẹ̀ ló yẹ kọ́ ọmọ jọ́njẹ mẹ́ta. ó ti dà ẹbí tọ́lá wà pọ̀ nígbà ní kọ́ ọlọ́sàdé ọbọ̀lọ́sẹ̀ bá ń fún ọ wò èmi ọ̀jẹ̀ ń jẹ márùn-ún bẹ́ẹ̀ ni mo sọ. <laughs> bẹ́ẹ̀ ni ó yọ lára rẹ̀ ẹ wá wo bí èmi kan mo bá ti yín jẹ́ èmi kan mo kó bá yín lọ́wọ́ tèmi wá wá yìí department tèmi mo dì mú. yes department ni bẹ́ẹ̀ ọkàwé tó mi sọ wá rí lọ́wọ́ tèmi wá wá èmi kan ni mo bá ti yín jẹ́ bàbá ńlá bàbá yín fẹ́ dé. tá n bàbá ńlá bàbá yín. Ah, sọ́ọ̀tì gbọ́ abirù ni ah. ó ní. ọ̀rẹ́ mi. bàbá yọjú ẹ mọ̀ pé ti yín ta ọ̀ọ́rí sórí ẹni tó kọ ọgbá oní ti ń wọnú ilé lọ. ìrànjọ́lá ààrẹ mi rẹ̀ káàbọ̀ ṣá. báyìí ni. ó nù ọ́ ló fi rẹ̀ káàbọ̀ ṣá. ọjọ́ má bẹ̀rẹ̀ láì ṣe pé yọ̀wọ̀ ẹ̀kú kí n wèrè wò. ìdí wèrè ọyọ́ ọ̀dọ́. Ah tí o tún nílò àsìkò ti tó ni. àsìkò kéde. àsìkò kìpọ́n táǹkù àti kiri wà. jẹ́bẹ̀ ah, um, ló wà dà kí ló ṣe wọ́n. nǹkan kò ṣe wọn ká yọ ní. ẹ jẹ́ bẹ́ẹ̀ gbé ẹ̀ pẹ̀lẹ́ ẹ̀ ọ̀rọ̀. Ta ló wà in charge ló ti tọ́lẹ̀tì nínú bẹ́ẹ̀. sorry sir mi ò gbọ́dọ̀ tí patient wà kọ́tọ́ mi mi ò gbọ́dọ̀ tí nọ́ọ̀sìkẹ́mi ló ṣe ń sọ fún mi sí pé. kí lẹ wá ń ṣe ẹkọ jókòó síbẹ̀ ń tọjọ́ ẹjọ́ ti bá ti tọ̀tà yín jẹ́ come on go take care of it jọ. Yes, sir. àwọn nurse tí ó ṣẹlẹ̀ ẹ̀kọ́ ẹ̀gbọ́n fún mi kéde pé Mr. Dixon àbọ̀lọ́mọ̀ fún mi ẹgúsẹ́ àtẹ̀gbọ́n. Pẹ̀lẹ́. Ẹ ẹ mọ rúmà tí ó ṣẹ̀dùnmọ̀ rẹ̀. Ìyàwó Mr. Dixon. Ẹ lọ bá wọn, kọ́ bá ní dẹ́rẹ́tì. Ṣé gbọ́? Ẹ ẹ tẹ̀lé kí àwọn tí wọ́n bá kọ́ńplẹ́ẹ̀nì tẹ́lẹ̀ tètè. Okay, sir. All right. Mr. Dixon. Doctor, doctor. Mr. Dixon. Jókòó jáde. Congratulations, Nekos. Ẹ ṣe gbọ́dọ̀. Ẹ mọ̀ pé mo sọ fún yín, mo ní àsìkò ọlọ́run lójú. Ẹ rí i pé wẹ́rẹ́ lọ́run ṣe wáyé. Ti ìbùkún ọlọ́run náà nílò aláìṣẹ̀ lálá. Báwọn sì bèbí bọ̀. Ẹ lọ́mọ ẹgbẹ́ yín tó. Ó bọ́ọ̀sì, bọ́ọ̀sì, bọ́ọ̀sì, bọ́ọ̀sì so kò problem kankan mọ́ báyìí. dókítà ẹjọ kí ló ń kó tí máa ṣe báyìí because mo láti tètè ṣètò yẹn anything tẹ bá ti fẹ́ jẹ́ kí n mọ̀ sí. ètò ọ̀la tí fẹ́ ṣe ti ṣe normal ti dẹ́gẹ́ ṣe kò sí ètò kankan mọ̀ ètò yẹn tó kù ni pé tí kò mọ ọjọ́ mẹ́jọ yẹn ní kàrá sáré. àwọn àṣeyẹ dọ́dọ̀ bẹ́ẹ̀ ni pé kéyìn náà má fi láti attend because mo kẹ́ máa ń bízì gan. Eh, eh, ọlọ́mọdé ní màjẹ́sì máa wá. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló ń bá yẹn wá wà àwọn àgbẹ̀ wọ̀ yẹ. Eh, so dókítà ṣé kò sá sí wa la. náà ẹ lè lọ yọjú sí i. ọmọ lè yọjú sí àgbẹ̀. Ah! ẹ lọ yọjú sí àwọn yẹn. màá yá lọ. ẹ sọ wọlé jọ hospital lè mi sá. so ká máa lọ. ẹ ń pariwo ẹ rà sọ. dókítà ẹ má ti jáde. adékòó ni ṣó. Ah! ẹ ẹ eh, Mr Dixon ẹ jẹ́ rímkẹ́ tó lọ kí ilé fún ọlábẹ́rẹ́ kan wọ́n máa ní ìdí ẹ̀ orí wọn tí ò pé ẹ̀ sà. lówó tó lọ́la o tó lọ́la tí ò lọ́mọ láyé àwòrán lásán gbogbo ẹ o elédùwà máa jẹ ń bẹ̀bẹ̀ kí n torí torí àìmásí kó máa máa ní fún mi lọ́mọ ayọ̀. a tó bí ìgbà wo tó ti gé fúláwà yìí. ìparí oṣù tó lọ náà ni mo gé. ìparí oṣù ló gé fúláwà yìí. ìparí oṣù mi náà máa ń gbowó oṣù. ìgbà ni máa ń sanwó oṣù fún mi. ìparí oṣù náà. sọ torí pé mo máa ń sanwó fún ẹ níparí oṣù ló ṣe jẹ́ pé ìparí oṣù ló gbọ́dọ̀ máa gé fúláwà yìí kó lè ṣe kòǹgì ara wọn ni sà. Eh, that's good eh, ṣé mo kọ́ tó ṣẹlẹ̀ èmi náà máa láti wẹ́lò mi tí mo lè gbà sí ibà láti take over place ẹ̀. iṣẹ́ tí mo ń ṣe àgbẹ̀. ó yẹ ẹni replace ẹ̀ so that a lè mọ duty at the right time màá dẹ̀ máa sanwó oṣù fún a dẹ̀ mọ̀gbà tó yẹ kó máa gé owó kínní at the right time. Okay. Eh, no no no no no no Oh, ní láti máa o dẹ̀ ní láti bẹ̀ mí ẹ̀ ṣé mo mọ̀ tó this thing ó yẹ kí n sáàkẹ́ immediately òun ò ní ṣe bẹ́ẹ̀ fún mi nítorí pé a ṣe ń yọ ayọ̀ ọmọ lórí máa fún ẹ ní grace yẹn for now mo fún ẹ títí next month máa sáàkẹ́ torí máa gbẹ lómi sí i. ẹ má gbẹ lómi ẹ̀wò torí tọmọ ẹ̀ wò. má ṣe bí ṣe wò má bẹ̀rẹ̀ sí ní gé láti sìn má gé. bàbá ṣe bọ̀. Elédùà má jẹ́ n bẹ̀bẹ̀ kí n tóbi torí àìmásìkò màmá ní fún mi lọ́mọ ayọ̀ fún mi ká ìlú mi iṣẹ́ inú mi ò dùn o àánú ìyá o àánú mi ò dùn hmm? inú mi ò dùn. Ah. Hmm? kí ló sọ pé ó ṣe. Ah, nǹkan ṣe mí o pàpọ̀ wọ́tán ara ló kù nǹkan ṣe mí àwọn yorùbá náà bọ̀ wọ́n ní ah, àìsí ọ̀rẹ́ ìrò káyọ̀ o ilé tó lọ. ilé tó lọ hmm? kábíyèsí. so torí ó ti wù ẹ́ kó padà sábúlé ló ṣe ń wùwà tó ń wì. ó wù mí bẹ́ẹ̀ ó wù mí kí n padà sábúlé gidi gan ni abakàbí wù ń bẹ lábà bẹ́ẹ̀ ìyá kàbí wọ̀kan ọkàn rẹ̀ ń fà mí àwọ̀ ilé gan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọkàn rẹ̀ ń fà mí ọkàn rẹ̀ ń fà mí o pẹ̀lú àbà. Kabiru mo fẹ́ bèrè nípa lọ́wọ́ ẹ̀ ṣe látìgbà tí o ti dénú lé yìí ṣàfihàn jẹ́rìí. Ah, kára wa fún wa ló fún un tábà kú wọ́n tábà ṣe kèlò ẹ fìyà jẹ mí o pínrín ẹ fìyà jẹ mí ah, mo dé ẹ lọ sọ sí mi lọ́rùn bàtà ni ẹ tún gbé yìí mi lọ́wọ́ lẹ́yìn pé àyìnbá bí ṣe lò ìsáà ni mo fi ń pa bà ẹ fìyà jẹ mí o ẹ fìyà jẹ mí pínrín fìyà jẹ mí ìgbọ́n fẹ́ lọlé kálí ń fà mí ah, gbogbo ẹ̀yìn ń ṣe lẹ́kọ̀ọ́ yìí ah, ẹ wo ẹ wo musa fẹ́ lọ àbà fẹ́ lọ àbà ọkàn àbà kàbí ń fà mí. Eh, ok ok ok. Um ṣé nǹkan tó ṣàfẹ́ nìyẹn. àbákàdé ni mo fẹ́ nu mo fẹ́ nu. kò sí wàhálà kò sí wàhálà since tó jẹ́ pé nǹkan tó fẹ́ nìyẹn kò sí wàhálà ẹ bọ̀ ó náà kọ̀ọ̀kan tí mo yẹ̀ fẹ́ ṣe fún ẹ so mo fẹ́ kó ní sùúrù díẹ̀. Hmm? tí máa gbọ́n dáadáa ó ní n tẹ́fẹ́ ṣe fún mi. ó láwọn kan tí mo yẹ̀ fẹ́ ṣe fún ẹ so mo fẹ́ kó ní sùúrù díẹ̀ hmm. ṣùgbọ́n kò ní pẹ́ tẹ́fẹ́ mm-hmm. ah, ṣe kan mi. ẹ̀ bí gbà wá ni. ń hmm, wọ má wọrí kò sáà ní pẹ́. èyí ò ní kókó kókó ẹ dákun náà wà jó pẹ́ ẹ dákun ọkàn bàbá kàbí yóò fà mí ó sì dá mi lójú náà pé bí ọkàn mi ṣe ń fa bẹ́ẹ̀ náà lọ́kàn títò náà mọ́ títè mí náà mọ́ fa lọ́hùn n ah, fẹ́ lọ lé. ṣùṣà ti wà òkè báyìí. mo wà òkè mo wà òkè bẹ́ẹ̀ ti mọ̀ sọ mo wà òkè. ṣé wà lá ọ̀dà sì kú ewu ọmọ ọmọ ojú ọyí wẹ́rẹ́ bá wo bí ojú èmi náà. Kábírù ti kó rèé o. Kábírù ti kó rèé. Kábírù ti kó rèé ṣé ìwọ rẹ ọkọ ẹ wọ ọkọ dẹdẹ ní gbẹbọ. Kabiru ni o èló wá pọ̀ jù wá. Kabiru ni o Kabiru ni o Kabiru ni o. Ẹ má dọ̀wọ́ ọ̀rẹ́ rẹ̀. Ẹ má dọ̀wọ́ ọ̀rẹ́ rẹ̀. alálùbáríkà ni kàbírù. láti ìgbà tí a ti wà nílùú wa yìí ta ni kàbírù mọ lójú rí. ta ló wẹ̀ léwẹ̀ tí kàbírù lọ sílẹ̀kùn mọ́ lórí. sẹ́rí kàbírù yìí láti ìgbà àti bí ni mo ti bọ̀ kó máa sọ́nù. kàbírù wo mo fẹ́ tọrọ nǹkan kan lọ́wọ́ ẹ̀ ìyá rẹ ò kì í sọ̀rọ̀ ẹ o máa bá yẹ ẹ ṣe o nígbà tọmọ ìfẹ́ lu èkó ìyá ẹ takú ó ní kò ní lu èkó ni máa bá yẹ ẹ ṣe o. wo n sọ̀rọ̀ fún ọ sórí bàbá rẹ bàbá àyà ló ní. lọ́nàrọ̀ òkè lọ́nàrọ̀ ọ̀sàlẹ̀ ọmọ mi dé tẹ ẹ nífẹ̀ẹ́ bàbá rẹ ta ni bàbá rẹ èèyàn mẹ́ta ló ti fún lóyún. bàbá mi bàbá mi àwẹ̀ ló ni ọ̀rẹ́ mi àkàbírò ọkọ mi. olórí ikú olójú pé báyọ̀ yóò sì ọmọ kàtà àgbẹ̀ máa wọ bí. ẹwọ ẹwọ bí ẹwọ bí ẹwọ bí ẹwọ bí ẹwọ bí ẹwọ bí Kàbírù ti dọba ọba ìkọyàwó. bẹ́ẹ̀ni ọba ìkọyàwó. àfàmàrún márùn-ún tí ò gbọ́dọ̀ dẹ́lẹ́rìn bẹ́ẹ̀ ni àyànmọ́ wá ṣe rìn. Ah, ọlọ́run ló mọ̀ láìníyàn. kórí mi má ṣe dààmú mi ọ́ ẹ wo ìgbẹ̀yìn bó ṣe rè ẹ wọ ọmọ ọjọ́ sí o. ọ̀rẹ́ mi má ṣe dààmú yan kó mi mi tètè gbé mi débi tá a sunwọ̀n fún mi yan. bẹ̀dá ló ń wò ó tó lọ́la ó tó lọ́la tí ó lọ́mọ láyé àwòrán lásán ni gbogbo ẹ̀ o. àwòrán lásán ni gbogbo ẹ̀ o. Elédùwà má jẹ́ ń bẹ̀bẹ̀ kí n tó